وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفيقف وبعدد الله سبحانه وتعالى tí ó tún kọ ìjókòó wa ní àárọ̀ yìí ọba náà tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká kó jẹ́ ká bá níbi tó lérè kó má dálú àláyà pẹpẹ ń fúru wa wípé kó má dálú àláyà. òun náà làwọn gbìyànjú tá à ń ṣe torí wípé ajẹ́kóyé wa ẹ̀dá ò ní rọ́nà lọ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí gbogbo wa mọ̀ pé yóò ṣẹlẹ̀ àyàfi tó bá dáhùn béèrè méjì kí ni béèrè àkọ́kọ́ ta ló gbélé ayé sìn. Si kí lè kejì kí ni ìdáhùn tó fún àwọn aránṣẹ́ tí ọba adẹ́dàá rán. kó bá rọ̀ wá lọ́rùn kó má fìdí wípé yóò ní wàhálà fún wa ìdáhùn béèrè méjì yìí ọba adẹ́dà ó ṣù sí abẹ́ gbólóhùn méjì kí ni gbólóhùn tàkọ́kọ́ la ilaha illallah kò sí tó tó sìn àfi Allah àgbọ́yé gbólóhùn eléyìí nìkan yóò jẹ́ kí èèyàn ó lè mú ìdáhùn tàkọ́kọ́ yẹn wá wípé ta ló gbélé ayé sìn. Muhammad Rasulullah sallallahu alayhi wa alayhi wa sallam ìdáhùn èyí ni ó wà fún ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí ni ìhà tó kọ sí kí ni èsì. Si tó fún àwọn ìránṣẹ́ tí ọba adẹ́dàrán torí pé kí ni gbogbo tí ọba adẹ́dà fi rán àwọn ìránṣẹ́ yòókù ó ti ṣe kí ni ó ti wà lábẹ́ tí ọba adẹ́dà fi rán òjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ló fi jẹ́ pé tó o bá ti gbàgbọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ti gba gbogbo àwọn ànábì tí ọba adẹ́dà tó ń ran o ti gbà wọ́n gbọ́ torí pé kí ni àti ń tọ́ ọmọ àti ń tọ́ ọmọ torí pé gbogbo ohun tí ọba adẹ́dà tó fi rán wọn ó ti wà lábẹ́ ní tó fi rán èyí tó bá yẹ tí ọba adẹ́dà bá parẹ́ tí ò necessary mọ́ kò sí nínú tí ọba tí òun mú wá wọ́n ti jọ èyí tí ò tọ́ba adẹ́dà ti parẹ́ ń bẹ̀ tí ò tí ò consider mọ́ ó ti kú ọ̀nbẹ eléyìí ló gidi tí o gbọ́dọ̀ face òbí jẹ́ pé tẹ́nìkan bá wá nítorí pé à wọ́n ní kò wọ́n gba Jésù sígbè tí ayé òun òun ló kó fi dé pé gbogbo ọ̀nà òun ọ̀rọ̀ òun ó yanjú nǹkan tóun náà wá tara bẹ́ẹ̀ tó ṣìnà àyèmọ̀kánì àjẹ́ aslan kèéyè mùsùlùmí bìkọ́ tó bá jẹ́ pé mùsùlùmí ni ó ti ṣe kí ni ó ti gba Jésù sí gbèsè ayé rẹ̀ ó ti gba nábì Musa sí gbèsè ayé rẹ̀ ó ti gba bàbá àgbàgbọ́ Ibrahim sallallahu ala nabiyina wa alayhi ó ti gba sí ayé rẹ̀ ó ti gba Yusuf sí ayé rẹ̀ ah ńgbà wọn ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu wípé kó sọ ìtàn fáwọn gbogbo àwọn ọ̀rọ̀ òfin káwọn tiẹ̀ gbọ́ ìtàn kan kí ló bá rẹ̀ lásọ wọn ni nahnu naqussu alayka ahsana al-qasas a sọ ìtàn ìtàn tó yẹjú ìtàn tó rẹwà a sọ fún ọ ìtàn tí wọ́n gan náà mà á sọ látìgbà tí ọ̀rọ̀ anabi yusuf ti bẹ̀rẹ̀ sallallahu ala nabiyina alayhi títí tẹ́bi tó dé gbogbo ẹni tí ń bá ń kà tó everyone will be on his or her toes kí ló tún fẹ́ ṣẹlẹ̀ kí ló tún fẹ́ ṣẹlẹ̀ kò sí irú ìtàn báwọn ta ló lè pa àfọ̀bá tí ó dá gbogbo ẹ̀ náà tó yẹ pé gbogbo ẹ̀ ló sì ṣe jù rẹ̀ gbàtọ́ bá adẹ́dàá wa parí onímọ̀kánà hadithan yuftara kìí sàlọ́wọ́ àwọn ìpalọ̀ láti mú èsì wáyé pé ahsanul qasas ni ahsanul qasas ìtàn tó tó dẹ tó rẹwà ní ìtàn tó jẹ́ pé ó wọnú mùdùmúdùn ara rẹ ó yí ọ ó ṣàlékún ìgbàgbọ́ fún ọ kìí ṣe pé ó ṣàlékún gbàgbọ́ fún wọn nìkan ó tì ọ́ láti lọ́ọ́ fi ṣe dáadáa ọkẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀kọ́ tó dé pé tó èké àti láyé ò ní lè fi kankan lẹ̀ láì tẹ̀lé bẹ̀ ó di ayé wa wípé nínú tẹ̀yọ́ ó fi yé wa wípé rárá inú ni bí ni àti lára láti inú ilé ó lè ti bẹ̀rẹ̀ mistake táwọn kan máa ń ṣe ni wípé wọn ní ọlọ́run fẹ́ ká tara ànábì Yusuf kẹ́kọ̀ọ́ wípé ká má fẹ́ràn ọmọ kan jù kan lọ ìfẹ́ràn ọmọ kan jù kan lọ kí ni nínú Islam sáànà zulumun agbèsè ìgbà tí ọ̀kan nínú àwọn sàbẹ̀ lógójì ṣẹlẹ̀ sọlá àṣọlá ó ní mo ní nǹkan kan tí mo fẹ́ fún ọ̀kan nínú àwọn ọmọ mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ni ṣé gbogbo ọmọ tó o bí ló fún irú rẹ̀ ó ní rárá ó ní èmi ò lè jẹ́rìí àbòsí àbòsí ta ló bí anabi Yusuf na na nabi anabi ọlọ́run ọba ni haramu ni kó fẹ́ràn ọmọ kan kan lọ ntọ́ṣẹlẹ̀ ní tọ́gbọ̀ ọ̀rọ̀ wọ ọ̀gbọ́ yìí tó yẹ ká gbọ́ yìí ọmọ tó bá rẹ̀ nínú àwọn ọmọ àti etí ọ̀rẹ́ ta ni attention wà fún jù ètò rẹ̀ ètò bá kéré nínú àwọn ọmọ àti ètò ti dàgbà tó lè sáré ká ta lè yún fún ní attention jù ètò kéré èyí tó bá wà lọ́nà jíjìn téèyàn ò mọ bọ́rọ̀ rẹ̀ ṣe rí àti tó wà ń tòsí èèyàn téèyàn wọn bá ṣe nǹkan èrò nìyàn kọ̀ọ̀kan ṣe tì síwájú èyí tó wà lọ́nà jíjìn tó wà àmọ́pọ̀ tó wà náà. Ànábì Yusuf sallallahu alaihi wa sallam yàtọ̀ sí pé òun ló kéré jù ọlọ́run wá fi àdánwò kan ó fi sí lára gbogbo ibi tó bá wà attention máa wá sọ́dọ̀ rẹ̀ tọ́mọ ẹ̀yìn bí òjíṣẹ́ lásìlá rẹ̀ sẹ́lẹ̀ kò kúrú kọ̀ ga ibikíbi tó bá wà òun lọ́kọ̀ọ́kọ́ rí kò sí bí gbogbo àwọn èèyàn bá ṣe rí tó bá ti wà láwùjọ òun lọkàn èèyàn ọ̀kọ́ lọ sọ́dọ̀ rẹ̀ àdámọ́ bọ́lá ń ṣe dáa ọmọ tó wá ọmọ adédà wá dábẹ̀ láti kékeré kí ni ó jẹ́ responsibility òbí sí kí ni ó jẹ́ responsibility òbí sí concern yóò máa wù fẹ́ o òun ní bùkátà sí attention tó ju àwọn yòókù lọ ọmọdé ni attention máa ń bò ó wá sọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan báyìí láti fi má jẹ́ kó kó séwu kò sí ọ̀kan nínú àwọn brothers rẹ̀ tí bàbá wọn fi tó lẹ́tọ̀ọ́ sí tó fi dùn kò sí kò sàbòsí ṣùgbọ́n eléyìí ní ìdí attention tó ṣe kí ni tó ju wọn ra wọn lọ tó ju wọn lọ wọ́n wá sí gbọ́yé wọ́n ní inna abana fi dalalin mubin bàbá wa á ó ṣe àbòsí ó wà nínú sínà tó fojú hàn subhanallah torí pé wọn gbọ́yé yẹn fi ń dá gbogbo ète tí wọ́n ń dá lórí rẹ̀ kò sétè tí wọ́n dá tán ibi tí ó tún wá òun náà tún wá lò lálàá anẹ́bì ni bàbá rẹ̀ sallallahu alaihi wa sallam yàtọ̀ sí pé ọlọ́run ọba máa ń sọ wáyù kalẹ̀ fún kí wọ́n wò sun tí wọ́n sọ kó rí bẹ́ẹ̀ ọ wà fún wọn kí ni máa ń fà kí wọ́n dẹ̀ lálàá kó rí bẹ́ẹ̀ ọmọ wà fún wọn kí ló máa ń fà olóògbòdò ni wọn kí ló ṣiṣẹ́ lọ́sọ̀lá àṣọláṣọ asdaqukum haditha asdaqukum ruya ẹni tó bá tó yẹ ọ̀rọ̀ tí bá máa ń sọ òdodo máa wà ń bẹ̀ aláàrẹ ọmọ ajé òdodo ẹni tó bá yẹ pé òdodo ní máa fi ń sọ̀rọ̀ sọ gbogbo ìgbà tó bá ń lálà aláàrẹ ọmọ ajá sódodo ìgbà tó lálà ọlọ́ba bàbá rẹ̀ mo rí àwọn àràwọ̀ mélòó mélòó lórí mọ́kànlá ẹ̀dá àṣàrà kọ́kànlá ó ní ra ètò ní sàjìdì mo rí wọ́n ń sùjábà fún un. kí ló yìí sọ́nà sọ́lá sọ́làm sọ nípa àlà ó ní ègégé nínú wà èyí nínú ibi ọlọ́run ọba ń ṣe bá ilẹ̀ sọ̀rọ̀ láti sánmà ẹni tó bá dé lòdò tí bá máa ṣe dáadáa ó lè lálà tí ó ṣẹlẹ̀ kọ́lọ̀ wọn fún un lá ó lè jẹ́ pé ọkàn tó gbé báyìí yóò rẹ̀ rí ó lè fẹ̀gbẹ́ yóò lẹ̀ kó ṣe bì báyìí yóò rẹ̀ rí yóò lálà kò gbọ́dọ̀ sọ́ra rẹ̀ ní nǹkan kan ẹni tí ó dẹ̀ la ta sí kò gbọdọ̀ wá sọ di wípé èyí ìwọ̀n ó fi máa dẹ̀yìn jẹ láà responsibility kí ló jíṣẹ́ lára àṣọ làwọn aṣọ nípa àlà ó ní bí n tí ẹyẹ tó fẹsẹ̀ gbé tí ń gbé fòun tí ọba tí ibà ó ní tí ẹyẹ fẹsẹ̀ gbòòrò kò ní bọ́ọ̀lẹ̀ sallallahu alaihi wasallam ẹ wá àkàrò lópin ìgbà tẹ́yẹ ọ̀bá tí ìbà ntọ́fẹsẹ̀ gbòòrò ó ní kò ní bọ́ọ̀lẹ̀ ó ní bíbà rẹ̀ ó ní rírọ̀ àlá nítorí náà má sọ̀rọ̀ àlá fún ẹnu tí èsì ẹni tó páyà ọmọ rẹ̀ ọba kọ́ mọ́ tù ní ọ̀nà tó jẹ́ pé yóò wà kó pa ọ̀ ta ló lè sọ fún àfihàn tó bá nímọ̀ tó payọ̀ ọlọ́run ọba ta ló lè sọ fún òbí kò sẹ́ni tó fẹ́ràn rẹ láyé má jẹ́ kẹ́ni kankan ó tàn kò sẹ́ni tó lè fẹ́ràn rẹ láyé tó àwọn méjèèjì bàbá àtìyà ìtara ọ̀nà tí wọ́n gbà fẹ́ràn rẹ ó lè yàtọ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ràn rẹ tún ẹ̀jẹ̀ kí n fún alápẹ̀jù ẹ̀rọ àwọn òbí mi wọ́n ń kọ́ di wípé kọ́mọ àwọn ọmọ lò ìbòrí lọ sí skul àlè fi gbogbo ẹnu sọ pé wọ́n kórìíra ẹ̀sìn ṣe bí ẹ̀sìn ẹ̀ náà wọ́n fi kọ́ ma tó ń fi ń kírun tó ń fi ń ṣe gbogbo ẹ̀ rárá táwọn wò ní wípé ìlú tá a wà yìí ọmọ táwọn fi sílé ìwé àwọn fẹ́ kọ́ jáde kó ṣiṣẹ́ ni káwọn ó lè bá a jèrè oògùn àwọn wọn wá máa wò ibi iṣẹ́ wo ló fẹ́ gbà boríborí torí pé kò sẹ́ni tí ó dùn ó fún boríborí láti ríṣẹ́ láti dìfẹ́ǹdì ẹ̀ níbi iṣẹ́ ló fi jẹ́ wípé <clears throat> ọ̀gọ̀rọ̀ wà sítáàsì àwọn òbí ládàá rẹ̀ tiẹ̀ sí wípé kí ni ìlú tá a wà á fa ìtìfẹ́tọ̀ wa ni torí pé kí ni kí ẹ̀sìn wọn lè bá àárín ilẹ̀ torí àwa la ní tí ó tọ́ lọ́wọ́ àwa la ní nǹkan ẹni tó ní nǹkan sì wẹ̀ onímọ̀ ṣe kí ni onímọ̀ protect àwa láàjẹ wọn mọ̀ pé ilẹ̀ ni ẹ jẹ́ ká fún wọn fi ẹ̀. ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa lóbìnrin ọmọ Yemen wọ́n wá fún ní price wípé ó jẹ́ ẹni tó hàn jù láwùjọ lásìkò ìgbà náà torí ìgbìyànjú tí máa ń ṣe lórí àwọn èèyàn gbà tí bójúbójú wọn ni gbogbo ọ̀tẹ́ ẹ̀sìn àti tinúlé àti titita kí náà fi máa ma ìjẹ́ ọ̀tá wọn ní máa fi hàn kí ni lébẹ̀lì rẹ̀ ìfi ẹ̀sìn sí yẹ̀yẹ́ ìmọ̀ níbi ọ̀rọ̀ sísọ àbí níbi ìṣesí wọ́n wá ń sọ fún mutawakkil wípé ah bó o ṣe ní education tó yìí débi pé professor ni ọ́ o tún wá ń bojú ó strange sí wa. yamani dẹ yamaniya àkọ́kọ́ náà ọ̀rọ̀ ibà wọn níjà fún ọ̀kánkán àkọ́kọ́ náà èkejì mùsùlùmí ọmọ tí ń ṣe ọgbọ̀ yé ló fi ń gbojú professor wọ́n níbi tó civilized day ọwá ń gbojú ó ní bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ ẹ̀dá tẹ́lẹ̀ ìhòòhò lẹ̀dá máa ń rìn nígbà civilization dé ló di wípé à ń bora à ń wọ aṣọ ògóńgó civilization lè tí mo ṣe mo bo gbogbo ẹ̀ tá a bá ní ká padà sí ìpìlẹ̀ ká wá máa múra bí obìnrin ká máa fi ìhòòhò síta ìpadà sí ìpìlẹ̀ àìní civilization àti àìdákanmọ̀ ẹranko ẹgbẹ́ tá a rẹ̀ rọ̀ pé ti sọ ẹgbẹ́ Hillary Clinton oúnjẹ ní tó wọ gbóǹfò yìí kí ni túmọ̀ tó ń sọ fún bẹ́ẹ̀ wípé àwọn ló civilize èmi gangan ni mo wà civilize. àwọn tí wọ́n gbé nínú àwọn journalist kí làwọn náà sọ wọ́n ní panumẹ́ẹ̀sì ṣé kìí ṣe panumẹ́ẹ̀sì ó ní ìhòòhò ah, lẹ̀dá ti bẹ̀rẹ̀ ìgbà tẹ́dá ọ̀dá kan mà lọ ńgbà tẹ́dá ń civilize sí ló pé kí ni ló di wípé wọ́n ń wọṣọ ògbóngbò aṣọ wíwọ̀ ògbóngbò civilization ó ní tèmi mo bójú ìwọ sì wà ní lẹ́kùn ti tẹ́lẹ̀ lọ́gùn kí lẹ́bù primitivity nígbàtí ojú dúdú wọ́n wà ní lẹ́bù ojú dúdú tó ń túmọ̀ sí pé kí ni ọ̀gbọ́n yóò civilize èmi ni civilize epitome of civilization èmi ni torí pé kí ni mo gbogbogbò ẹ̀. nínú ìtàn western world abiy àwọn ìyàwó ọba ìyàwó olórí ojúlùmọ̀ nílùú ni wọ́n máa ń bójú it's a clear history àwọn tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ń sára rẹ̀ àwọn tí wọ́n ń àwọn ni wọ́n máa ń múra ní ìmúra tí wọ́n ń bójú wọn ò ní borí wọn ò ní bójú ló fi jẹ́ wípé tẹ́ ẹ bá wo àwọn picture àwọn queen láyé ìjọhún àwọn kọ́ìn àwọn princess àdórí gbogbo wọn báwọn ẹ rí i pé ẹ rí i tí wọn ó bójú wọn ó fi kíní bí aṣẹ kan wọn ó fi bo orí wọn báyìí wọn fi bo wálé. kì í ṣe yẹn nìkan kò sí ànábì ọba adẹ́dà kan tó tí e ṣe pé ó fi ọmọ bàálẹ̀ ńgbà tí anábì Musa sallallahu ala nabina alayhi tó bínú sọ́mọ àyà rẹ̀ kí ló ṣe. ọ̀fà orí rẹ̀ kí ni Kùránù sọ ó ní la ta'khudhu bilihiyati wala birasi ah, ọba mi nínú orí mú àdínú bàbá yìí ma láti ṣe ní mítìbí àdá má dá ẹ̀yẹ nílẹ̀ láàrin àwọn èèyàn inú ẹ̀kọ́ ṣètò àǹtọ́kùnrin fọlọ́tọ̀rọ̀ ìnàbẹ ní Israel kọ́ ọmọdé pé òun rò wípé mo dá òpì alẹ̀ mo pín àwọn ọmọ Israẹli ni àwọn aláìmọ̀ kankan tí wọ́n ń ka kùránì sódì àwọn ẹlẹ́gbẹ́ wọ́n á wò pé rárá wọn ni ẹ ló fi túmọ̀ sí pé unity ní ká kọ́kọ́ jà fún náà torí ká fi ọ̀rọ̀ tẹ̀wéèdì lẹ̀ torí wípé àyà yìí ń gbà tó mú wá ó ní inni khashitu an taqula faraqta bayna bani isra'il torí pé sọ yí pé mò ń páyà yí pé ọmọ sọ yí pé mo mo mo pín àwọn ọmọ bani isra'il yẹlẹyẹlẹ ní mi fi ṣiṣẹ́ kankan àá èyí tó sọ pé yọkádù yọtùrú náà ní nǹkan mo bá wọn jà lórí iṣu yìí débi wípé wọ́n fẹ́ẹ́ pa mí. al ayatul qur'aniyya tufassiru ba'da aba aya máa ń ra wọn ni o ni mo bá jà débi pé wọ́n fẹ́ẹ̀ pa mí lori kí wọ́n bá wọn jà lé kí a má ṣe ṣírùkù lórí kí wọ́n bá wọn jà lori kí tàbí ìdèwọ́ wọn jà so tí ó kọ́kọ́ sọ fún wọn ni wípé àní ibùdó wọ́n wọ ìṣítẹ́ni ibùdó road ọba adẹ́dá nìkan lẹ́sìn o ẹ̀dẹ̀ gbọ́dọ̀ yapa sí gbogbo nǹkan tó yapa ti sọba adẹ́dá kó ẹ tó sìn ẹ gbọ́dọ̀ mọ̀ bí o lè yẹ dì bí o lè yẹ dì bí asmáyé wọ̀sìn ìfátì gbogbo ilé ìlànà ló fi jẹ́ pé kí ló bá dẹ́ dà sọ ó ní wá lẹ́nu ẹ mọ̀ dájú o ẹ wá ìmọ̀ annahu la ilaha illallah tọ́sán ọ sọ àlá rẹ̀ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ní má fáwọn ọmọ ìyá rẹ̀ torí wípé àwọn náà pọ̀ títúmọ̀ àlàyé tí wọ́n bá gbọ́ yé kí ni ó ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé nǹkan yìí ó ṣẹlẹ̀ fọyẹ kí ìdúnà lẹ́kàkẹ́ ìdá wọ́n dé tè mọ́ torí lára lòfíjẹ́ wípé tó o bá ní nǹkan tó aláìmọ̀kan ọwọ́ àwa síwájú àfa ṣe àríwó tó ń fi ilẹ̀ ilé kan bẹni tó ń kọ́ ní Banana Island ó ti fẹ́ parí òun fẹ́ kẹ́bọ́n ṣàdúrà kóun ó tètè lè parí rẹ̀ àwọn ìkan wà nítòsí àdámọ́ni wọ́n a máa wò ìṣerí ó ní owó lé ní ní Banana Island ọkàn wa bẹ̀rẹ̀ sí gbé wọn ìlara nìkan ìlara ó lè kó bá ẹni tí wọ́n ń lára rẹ̀ ẹlòmíì tí nǹkan bá ń dáa fún ọ tó bá ní kí ni mà dáa o yóò dẹ̀ máa bàjẹ́ lọ bẹ́ẹ̀ ìbàjẹ́ ó tètè ìbàjẹ́ ó dẹ̀ máa bàa. lọ́fi sọ pé níta ń bá ń wá káwa pẹ̀lú kíni pẹ̀lú ìgbépamọ́ àtàdúà tó rẹ́ni tọ́nà ń bá kẹ́ àwọn tí wọ́n mọ̀ lára rẹ̀ ọ wà tí wọ́n dẹ̀ pọ̀ òní kìí ṣe tó fi ṣèkà ọkàn wá fún bẹ́ẹ̀ ọba adẹ́gbà tọ́nà òjìṣẹ́ náà sàrásílámù wá ọ̀run àwa pẹ̀lájọ àti bá a ṣe lu gbogbo ẹ̀ gbogbo ohun tó dá mọ́ wa báyìí bá a ṣe lò ó ó ti fi hàn wá wọ́n ní ìlara o dábàá lára nǹkan méjì ní ká lára lé lórí ẹni tó lọ́rọ̀ ìwà nà torí tọba adẹ́dà ọkọ̀ mọ́ṣáláṣí ó ń gbẹ́kùn ìgbà fáwọn èèyàn ó ń ṣe dáadáa fún wọn ó ń ṣe dáadáa fún ó ń ṣe gbogbo wọn yìí kì í ṣe pé à ń lára nìkan wọ́n wá kọ́ bá ṣe lára kémi náà wá ní irú owó báyìí díẹ̀ rí tóun ṣe kò ṣe nǹkan kan ń sì kísà ń ṣe báyìí ń ṣe báyìí ń ṣe báyìí ń ṣe báyìí ń dẹ̀ wá sọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí gbogbo ohun tó ń sọ pé òun ó ṣe tó bá jẹ́ pé òun ní wọ́n dẹ̀ máa kọ́ ládàá rẹ̀ bẹ́ẹ̀ torí pé jẹ́ mùsùlùmí. ẹrú ọlọ́run bá ló ní mà báyìí ọmọ kùránì kan náà náà ọ̀n ka kùránì dáadáa ó ń ṣe dáadáa lójú ọ̀nà sí ọkọ̀ síbù kí làrá wà látara rẹ̀ áà ah, ah. lágbájá yìí gbogbo ìbéèrè tí wọ́n bá ní wọ́n ń béèrè òun ni wọ́n ń darẹ̀ tiẹ̀ sí wọ́n dẹ̀ máa rọ̀rọ̀ sọ eh, eh kí lára má gbé ọ débi pé ọ wà sọ pé a mo ti sọ lóò ṣá ó jẹ́ àṣẹ báyìí fún ó jẹ́ ọba adéda ló gbà fún ọ kó lọ bá wọn bá kó bá lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ lórí dáadáa o kó má jẹ́ kó ṣiṣẹ́ o tèmi náà bá ní rúùmù báyìí ni àwọn aráàlú wọ́n gbà gbogbo àwọn ẹlẹ́bọ̀ yẹn màá lọ kojú wọn ni wípé wọn ò rí nǹkan kan sìn yín kàn máa ṣe bí àwọn ànábì ọlọ́run ọba ni láàrin wọn tí mo láàyè ọ̀rọ̀ yẹn pé n tẹ́ǹsì báyìí kò sí lára rẹ̀ eléyìí tẹ́ǹsì àwọn ẹni bídíà yín máa bá wọn sọ̀rọ̀ àwọn ẹni kúmọ̀ ṣe kínní. ṣé onímọ̀ rẹ̀ gbogbo tí ń sọnù tó ń gbé sọ́kàn yẹn yóò máa gbalada rẹ̀. òjíṣẹ́ náà sallallahu alaihi lọ́ba rẹ̀ rà fi wọ́n ní ọrọ̀ ó wá ń ná ọrọ̀ yẹn fún tọba adẹ́dà ó ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ àtẹ̀ntó nímọ̀ tí wọ́n ń lò tó ń lò débi ah gbogbo ayé wá di pé ó bẹ tí wọ́n mọ̀ wọ́n ń júwe rẹ̀ pẹ̀lú rẹ̀ á lára pé tọba adẹ́dà bá fún àwa náà nírú báyìí ni a ṣe kísà bọ̀dùkẹ́ wa máa ṣe pé ah, ṣóò nìkan rí wọ́n á sọ dọ́sà. torí wípé èyí tó o ṣeun àṣetánì ń rìn pẹ̀lú ẹ̀ yóò wá lò ẹ́ láti fi sábàbí burúkú o lè gbé nǹkan wá olùbùkátà sí ní ìfẹ́ kíkọ̀tọ̀ ọkọ ọ jẹ̀yà ni ọ jẹ̀ta yín bí ó tún jẹ̀ tọ̀hún torí tó oníbùkátà sí ni ọlọ́run ọba mú fún wa mú á fún ọ. ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ láti wá fún ọ ní nǹkan ẹnìkan ní ọ̀ràn sí ọ ah, wọn mú nǹkan wá fún ìyàwó Aisha ọmọ ìfẹ́ máa ń gbọ́ ẹgbẹ́ nǹkan rẹ lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni máa tàkà nìgẹ́rì masalatin wàlá ishrafin nafs fa inna ma huwa rasulullah saqahu allah ilay sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà ni rárá ṣó o so gbéra rẹ sípò pé bọ́yá mọ wà ń bí o tí nǹkan bá wà o kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí tọ́jú bẹ́ẹ̀ ìṣọ́ra fún náà. ó ní tí wọ́n bá mú wá fún ọ tí èsì pọ̀ tọrọ tí èdè ẹ̀sẹ̀ wípé o o dọ́gbọ́n fi ṣe ṣóò nígbà èmi náà wà ń bí ọyẹ ká fún mi ń bẹ̀ ni o. ó ní ìkẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó bá dẹ́dà ọlọ́dọ̀ òòrùn kan. má ṣojú kòkòrò nǹkan ní nǹkan ṣùgbọ́n tí wọ́n bá fún ọ má kọ́ ọ́. ọmọ kí ló ṣe wá sí ẹ̀fà fàkà torí wípé ọba adẹ́dà ọyà fáwọn sọ́tọ̀ látara kí ní dẹ̀ máa fà ẹ̀kíláàsì ó gbìyànjú èmi gbìyànjú ó lè ní ikhlas àwọn ọlọ́wọ́ kan wò títí wọ́n kàn bọ̀ ní wọ́n gbé owó yẹn wá ọba fẹ́ kọ̀ wọn ní bùkátà sí ah ọ̀kan nínú àwọn ọmọ tó tó kéré jù wọ́n ní akaramakallah ẹ má kọ̀ ọ wà ṣọ́ọ̀kì ó ní tẹ́ ẹ bá kọ̀ yóò bà nínú jẹ́ àyàfi tẹ́ ẹ bá lè mú rízìn wá tẹ́ ẹ fi kọ̀ láti fi kọ́lù náà lẹ́kọ̀ọ́ kan wọ́n dẹ̀ possible samahati sheikh abubakar gumi rahimahullah rahmatan wasa chechengi ahmadu chechengi ọtí ni máa fi mọ́tò rẹ̀ kó tírọ̀kì rẹ̀ kó tẹ́lẹ̀ ọwọ́ ayọ̀ zaka nínú rẹ̀ owó yẹn pọ̀ ọwọ́ agbèwá fún bala abubakar gumi tó ń bá ń gbọ́ bluntness kéèyàn wà blunt ọlọ́run fi kẹ́ bàbá ṣẹlẹ̀mọ̀ yìí pé ọjọ́ orí tún wà ìmọ̀lẹ̀ tún wà ọ̀dọ́ ò lè sọ pé wọ́n blunt bí irú tiẹ̀ tó bá lóun ó ṣe bẹ́ẹ̀ kí ni ọ̀dà bàrọ̀kàláàfin àṣà ò lè sọ̀rọ̀ kàṣàkàṣà ọ̀hún lẹ́fù ẹ̀ níbo ló ti rówó tó gbé zaka rẹ̀ wá fún wa ó ní ọtí lòun máa fi kó ní ah! àwọn ìgbàrú rẹ̀. ibẹ̀ làwọn náà ti ṣe wá sí fún pé gbogbo ń tó rọ̀ mọ́ tí ọtí ọlọ́run ṣẹ́bi lè ẹni tí ń pọ́n ẹni tí ń gbé ẹni tí ń tà ẹni gbogbo ẹ̀ wọ́n sọ fún un. ọba túbá túbá tó ṣe òun náà ṣe pẹ̀lú ikhlas gbogbo ní téèyàn bá ṣe ó ṣe pẹ̀lú ikhlas kọ́dún kejì ó tó tó lọ́ba di ní pé ó rí kọ́ńtrákìtì pé kọ́ máa gbé epo rọ̀bì oil ẹni tí ń gbé petrol ṣé owó tí ó rí kò ní pọ̀ ju tọ́lọ́tí lọ bẹ́ẹ̀ nǹkan ní bùkátà sí gan trucks yẹn ń fi ń kó ó fi ń kó epo ó fi ń gbé epo rọ̀bì nígbà tọdún kejì tí ó tẹ̀lé tí ó dé owó yìí zakat tó gbé wá ó ju tàkọ́kọ́ lọ bàbá yẹn tó béèrè ń bọ́ lọ́dún ti rí léyìn o rahimahullah rahmatan wasa ó ní ìgbà tó sọ fún alákọ̀ọ́kọ́ àtúbà agbáwáàsì agbáwáàsì àfàwà. ọlọ́run ọba wa pààrọ̀ rẹ̀ epo rọ̀bì là ń gbóhùn sí bàbá wa sọ pé gba zakati yẹn lọ́wọ́ rẹ̀. ó lè fi yẹn ṣe ọmọ akéwì lọ́wọ́ àpàtẹ́ńṣà fààyàn sí pé ẹni tó gbé e wa fún yìí ṣe é mọ̀ pé òògùn rẹ̀ ni ẹ mọ̀. ó rí pé àǹfààní ló fi gbé wa àfi tẹ́ ẹ bá ní ẹ̀kọ́ kan tẹ́ ẹ fẹ́ kọ́ ẹ mú sọ pé ẹ̀ ní ìgbà àfi tẹ́ ẹ bá ní ẹ̀rí tẹ́ ẹ fún wa torí ọ̀rọ̀ anything tí mùsùlùmí bá fẹ́ ṣe ọ ṣe pẹ̀lú kí ni pẹ̀lẹ́rì ó ní àfàlà Muhammad bin Ismail al-Bukhari rahimahullah ta'ala. nígbà tó bẹ̀rẹ̀ tíra rẹ̀ sahih badr wahyi ló fi bẹ̀rẹ̀ bí wà bí sánmà ṣe kọ̀nẹ́kìtì mọ́ ilẹ̀ bí wáyù ṣe ṣẹlẹ̀ kí ni tó gbà lérò pẹ̀lú rẹ̀ ntẹ́ẹ̀dá ọba ṣe nílẹ̀ fi dí bọ̀ látòkè ọ fi nílẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ sẹ́ẹ̀tì àjọ sínú ọpọlọ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí òfin ọlọ́run ọba bó ṣe fún lójúṣẹ́ nígbà àṣẹlà ó gbọ́dọ̀ jẹ́ pé wà sẹ́ẹ̀tì nínú ọpọlọ ìlú tí ó fi máa ṣe ètò bí ó ṣe gbélé ayé tọ́ọ̀nù rẹ̀ ó lè bá yanjú ó lè bá tẹ́ẹ̀rẹ́ nínú tá a wà ní rẹ̀ bí. tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n àfà àbẹ̀wò bá lẹ́rìí ó lóun ọ̀lẹ́rìí tó ní ẹgbàá ni o ló bá gbà ó ní bí ìbá ní bùkátà sí ah sẹ́yìn láwọn ẹni gbá aláwo tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ké wàhálà ń bẹ fún ọ ẹ fún un látara abẹ ṣé kò ti fún yín ẹ gbà láadáa ohun tó mú tiẹ̀ náà wá yóò gbà láadáa dáadáa yóò wá sí kí ni yóò tàn ká àfààní orí sọ ló jẹ́ wípé. ẹni mímì ẹni rẹ kò ní fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan òjíṣẹ́ náà sàásánà yẹn fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan sọlọ́lá àyọ̀sọ́lá ta ló dáa tó lẹ́dà ọlọ́run ọ̀darú rẹ̀ òdè ní dààmú òun gan lọ́sọ̀ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala kò rẹ̀ kò dẹ̀ ní rẹ̀ má síbẹ̀síbẹ̀ nǹkan kí lọ́ba adẹ́dà sọ ọkọ̀kọ̀ sá mẹ́sàn pẹ̀lú tó ń fi kẹ́ ó ní wọ́n bí rahmatu min Allah pẹ̀lú ìkẹ́ wa lórí rẹ̀ ìkẹ́ látọ̀dọ̀ ọba adẹ́dà Allah ó ní lintalahum ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lú àwọn tó ń kó jẹ má ṣe gàràgàrà pẹ̀lú wọn má ṣe kàṣàkàṣà pẹ̀lú wọn má sọ̀rọ̀ òdì sí wọn o. sallallahu wa sallam ló fi jẹ́ pé àti sọ̀rọ̀ àtàìsọ̀rọ̀ rẹ̀ wá sí i. ọmọ obìnrin kan jáde láyé ọmọ tí obìnrin kan bí ó jáde láyé ó wá bara jẹ́ ẹ̀tọ́ ni kó bara jẹ́ but yóò níwọ̀n bá òjíṣẹ́ lánṣàlánṣàlá wa sọ pé mú sòrò appearance òjíṣẹ́ lánṣàlánṣàlá kì í ṣe gorgeous appearance. ọ máa ń ṣe simply ni torí ó ṣe simply yẹn kò jẹ́ kó ọmọbìnrin yẹn ó ni sílẹ̀ àlọ́sùn ọlọ́wà ni ẹ̀dà sọ́hùn sí mi ọ náà sọ́hùn ya ara rẹ̀ ọgbà lílọ àwọn tí wọ́n wá wà ni wọ́n sọ yí pé ànábì ló ń bá sọ̀rọ̀ báwọn ah! lọ́ba sáré lọ bójìṣẹ́ náà pé tọ́ mo ti mú sùúrù báyìí àròjíṣẹ́ ah, lọ́sàrà sára sọ́bùnrin lọ sẹ́dùmẹ̀tẹ̀lẹ̀ òwúlà nígbàtí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn fẹlifẹli ní gbogbo náà lè yẹn mọ mú sùúrù torí yìí mo mú ohun tó bá dẹ́dà mú wáyé tó wáyé tó ṣẹlẹ̀ sílẹ̀ ta ló mú wá nítorí náà èèyàn ò gbọ́dọ̀ ṣiṣọ́ èèyàn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ èèyàn gbà kádà máa ń rọ́bìyà fọláwùrẹ́dọ̀ ẹni tó bá yọnu sí ntọ́lọ́wọ́n ọba mú wa ọba ọlọ́wọ́n ọba yọnu sí wọ́n máa ń sàkótọ́ subhanallah ẹni tó bá agbá àṣẹlẹ̀ ó bínú ó ń fara ya òjíṣẹ́ náà sàṣà ọlọ́wọ́n ọba fara rẹ̀ ya ló fi jẹ́ pé mùsùlùmí tí bá ti ní mùsùlùmí lẹ́yìn ẹni tó lájò lọ́pọlọ ni ó nínú ó lẹ́nu ọlájọ lójú ọlájọ ní gbogbo ara yìí máa ń ṣọ́ ìwọ̀ yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba adẹ́dà ní ilé ìtẹ̀lẹ́wò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kú pẹ̀lú wọn wọn lè kú tàn fọ́ǹtì ọ̀kan ní ìzẹ̀lẹ̀ kan tó bá wò pé torí bá a ṣe kẹ́ ọ tí ọ̀sẹ́ńdà kan tó lọ́n kẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú náà pẹ̀lú gbogbo ẹ̀ ọ wá ń tẹ kókó mọ́ wọn ọba adẹ́dà ta ta ló ránṣẹ́ ta ló dá àwọn tó rán sí ó ní làm fọ́ọ̀dù mi náà ẹ̀lẹ́ àwòdè wọ́n tù ká mọ́ ọ lọ́wọ́. gbogbo eléyìí àkàròyìn ọba arẹ́rẹ́ tí mò ń tọ́fẹ́ ká kó ṣe gangan wa ó ní wá ń pa láṣẹ ó ní wàṣàwérúhùn fìlà àmù máa bá wọn jíròrò lórí tó o fẹ́ ṣe kí ni o tí wọn náà kí ni tó rí sí kí ni tó rí sí olúkálukú ọ̀wà mú fíìmù sí tí ọ̀ tó rí sí experience ìmúlò pé ká ṣe báyìí ẹni tó mú ṣáwúrà wa òun náà gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ọba wípé tó ń fẹ́ mú wa kọ́ má jẹ́ sábàbí táwọn èèyàn ó fi taro òun ṣiṣẹ́ wọ́n máa páyà yìí á ah! ìtumọ̀ fẹ́ sọ yìí ọmọ jẹ́ pé látara mi ní ọba àwọn èèyàn ti ṣiṣẹ́ o ọba dẹ́dà fún mi sọ ọmọ jẹ́ ń ṣì àwọn èèyàn lọ́nà o ṣàwòrán fún wa fàyídà azamt fatawakkal ala Allah tó o bá wá take a decision gbára lọ́ba dẹ́dà tí ọba dẹ́dà ọba fèèyàn lọ́lẹ̀ tó jìṣẹ́ lásán àṣìlá ń bá nígbà tó lọ tán ṣe mọ̀ pé wàhálà ńlá là á kò sí wàhálà ńlá là á kò sí torí ẹni tó bá ti wà nípò yóò kàn máa ṣe ẹni tó bá wù ẹni tó bá wù wá ah, àfáàlè ó pé ní ti gbọ́ntán torí pé kí àmọ́ nígbà míì òjíṣẹ́ sáà sílá ní tọ́nù bá ti rán ànẹ́bí àwọn ànẹ́bí iṣẹ́ yóò fi àwọn kan sí ní àyíká rẹ̀ tí wọ́n jẹ́ wọ́n máa gbẹnu ọba adẹ́dà sọ̀rọ̀ jù. nàbí wíláì Sulaiman sallallahu alaihi nàbí ìnáwó àrẹ ńgbà tó ń wá ìmọ̀ tó ń kálukú ń sọ tiẹ̀ kí á ń sọ tiẹ̀ kí lọ́ba adẹ́dà sọ wọ́n ni wọ́n ni wà qala alladhi indahu ilmal ẹni tó ní ìmọ̀ àtìrà nínú àwọn èèyàn rẹ̀ ìmọ̀ àtìrà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba subhanallah ṣé ìwọ pé ọkọ yẹn ló ní. wọ́n ní èmi ò ṣe báyìí ntọ́dẹ̀ sàn ò ní hajj olóko wọn yọ kì í ṣe ìlú nìkan tọ́wọ́ bá ti dé bàbá wa Umar bin Khattab radiyallahu anhu ọ sọ fún gbàtà àwọn ìyá wa tí wọ́n tí wọ́n gbèsè wọn dé lẹ́ẹ̀dẹ̀ iṣẹ́ lásìlàsílà wọ́n ní àṣà rọ́bà in talaqkunna an yubdila lahu azwajan khayran minkunna muslimatin mu'minatin kọ́ ọ bẹ̀rẹ̀ sí tó lọ́dọ̀ ìgbà tó bá adẹ́dà ọ sọ àyà kalẹ̀ bó ṣe bá tiẹ̀ yẹn náà mọ̀ àwọn instances wà báwọn lòjíṣẹ́ lásìlàsílà sọ pé ọba adẹ́dà máa ń dá àwọn kan tí ó jẹ́ pé wọ́n wà ní láàrin fáwọn àrẹsẹ́ ọlọ́run ọba ọba adẹ́dà máa ń gbẹnu wọn sọ̀rọ̀ ní àwùjọ tèmi o nínú ọmọ tèmi o umm, tó bá ní báyìí káwa sọ di kíni a sọ di wípé rárá gbogbo tó bá ti sọ rárá tó bá sọ á tún fi yẹ̀ wò sọ bá ń tó jìṣẹ́ náà sàásìlám sọ nígbà tó fi sọ wípé kò sí ti ń jẹ́ tẹ̀mọ́tòrò ó ní tí kò sí ti ń jẹ́ tẹ̀mọ́tòrò ájì gbẹdẹmukẹ àwọn sàbẹ dìde wọn ní níbo a sì tẹ̀mọ́tò pẹ̀lú jìṣẹ́ náà sàásìlám àṣẹ pẹ̀lú Abubakar ọdí ara àná òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìláńdẹ̀ sọ yìí pé hajj àti umura ó ti wọra wọn ní abadìlà abad fún gbére so o ò lè sọ o ò lè mú ní ìwà àbá. kí ló ṣe ọdẹ ọ̀rọ̀ àkúrà rẹ̀ ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ó fi ṣẹ̀kù. tààlà bá ti wá tó ní ìwòjú òjíṣẹ́ láti parí gbogbo ẹ̀ ọ̀nà bó ṣe jẹ́ mọ́tòfẹ́ni oníkan mọ́tòfẹ́ni kankan dìde o lè má ti ńgbà míì lórí ibùsùn o lè má rọ ẹ̀ lọ́rùn ó ní ibi tó kọjú sí. Si tó kọjú sísùn tó fi lálàmù kò ṣe tẹ́sùlà síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. أعوذ بكلمة الله التامات من شر من غضبي وعقابي وشر عبادي ومن همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون kọ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kọ wáyé padà ó ní ntọ́ lálàá tó bá rẹ̀ oníṣẹ́lẹ̀ tàbí kó dìde ṣàlùwàlá ṣàdúrà kó o tó dìde gan ojú ni kì í ṣe pé o ti ṣàlùwàlá o kì í ẹ̀ńtọ́sẹ̀jì ibi tọ́wọ́ rẹ̀ sùn gan kọ̀ mọ́ tọ́wọ́ gbọ́rọ̀ bó bá ti ń sùn báyìí kí n bọ̀ lọ́wọ́ máa lọ adé lọ́wọ́ ọ̀lọ́ tí wọ́n mọ̀ fi tí wọ́n mọ̀ tí ó pèpè pẹ̀lú òjíṣẹ́ náà sàrẹ̀ sílẹ̀ sọ pé tá a bá ti dígbà rà báyìí ká tó ṣe nǹkan ká kọ́kọ́ fọwọ́ ní ká fọwọ́ méjèèjì ká wá sí omi sínú lẹ́ẹ̀mẹ́ta ká fi síta ó nítorí wípé kí àkọ́kọ́ àmọ́bi tí ọwọ́ wa lọ ń gbà tí a sí láyé mọ́ ẹ̀yìn gbà tá sùn torí ọmọ ìyá kú ni òní ọmọbi tó òní máa tó ń ṣe òní máa tó ti ṣe ká fọwọ́ tá a bá fọwọ́ tán ká fi òun sí kílìtì ó nítorí ibi igi olóńgbò ìlà ṣètánì máa sùn sí lára ẹ̀dá láti ní access sínú ọpọlọ rẹ̀ wọ́n á máa sùn fún oríṣiríṣi sí ni ó fi di wípé ó lè máa lálàkàlà kìí pé lálàkàlà nìkan yóò wá rẹ̀ kò ní lè dìde bọ̀rọ̀ kò ní lè ṣe nǹkan kan bọ̀rọ̀ tọ́ba ti gbúre pé ó ti yẹ kó òun dìde ó ti rò pé òun tó ṣẹ́kù jẹ́ kó òun sùn díẹ̀ sí yóò sọ ma ṣe títí títí títí títí nù tí ó fi di wípé lọ́kàn máa gbọ́ mi wípé wọ́n ń pàṣẹ látò kọ́ èrò mìíràn náà kò nílò ìdìde lò ìyẹn tọ́ba gbọ́ mi tí ọba ṣọ́ra irú kò ní gbọ́ àṣà látò èrò mìíràn náà irú ìgbẹ̀yìn ni ó gbọ́ tí ọba ṣọ́ra gan ìkọ́mọ̀ ni ọgbọ̀ ó tó ṣe tán ìwọ́n ti lọ ká fi omi sí lẹ́ẹ̀mẹ́ta ká fi gan púpọ̀ ká tún fi síta fásitì fásitì fásitì fásitì pa lẹ́ẹ̀mẹ́ta ó ní ọpọlọ clear na ṣáàtì ó ara wọn yà gágá láti ṣètò náà subhanallah kì í ṣe yẹn nìkan ń ta bá jíròrò tá a bá wọ pé ah àti jí o bàbá ti jí báyìí láṣẹ alihamdulilayi alẹ́ bí ayana bẹ́ẹ̀ máa amẹ́tẹ̀ náà wọ́n ilé ìlúṣọ ọ̀pẹ́ ni fún ọba adẹ́dà tó jí apadà sáyé lẹ́yìn ìgbà tó gba ẹ̀mí wa dájúdájú ọ̀dọ̀ rẹ̀ là ń padà sí tàbá wá ṣe yẹn tán ká ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli ṣe yẹn tán káwá ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ó ní lẹ́yìn ìgbà tó ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àdúrà tó bá tọrọ ọlọ́run ọ̀dọ́ gbà ṣé o ti ṣàlùwàlá o ti ṣàlùwàlá o wà lórí ibùsùn ṣé o ti dìde kírun o ti dìde kírun o wà lórí ibùsùn ìkẹ́ ẹni tó bá wá gbọ́n kí ni ó ṣe tí ó bá sí irú àdúrà bẹ wọ ọlọ́run ọba fún mi ní nashat fún mi ló kún ara àti tají dáadáa láti lè dìde lórí ihò kí n lè rí ọ bá sọ̀rọ̀ lórí wàá gbà tí mo fẹ́ bá ọ sọ fi mi lé gbogbo tó ń bá ń fẹ́ ọ̀ọ́dọ̀gbọ́n ọ̀ra tì síbẹ̀ yàmíyá ń ìfẹ́ ń tì mo fẹ́ ni kó o ṣe fún mi o. اللهم اغفرني وارحمني واهديني وعافيني وارزقني foríjì mi ẹ̀ṣẹ̀ tí mo bá ti ṣẹ̀ṣẹ̀ yìí kẹ́mi tọ́mi sọ́nà má jẹ́ ń ṣiṣẹ́ fún mi lókun ara wá rọ̀ mí lọ́rọ̀ dánwò gbogbo tí bá ń dọ̀wọ̀ láàmú dánwò pẹ̀lú ilé wọ́n ọlọ́run tó ṣe gbogbo ẹ̀ nírọ̀ ọmọ abẹ́ẹ̀ gbogbo bó bá ṣe le tó mọ̀jẹ̀ tèmi ó lé ń bẹ̀ o lé tèmi ó gẹ ń bẹ̀ o ọmọ sínú àdúrà ó ṣe fún ìyàwó ó ṣe fún àwọn ọmọ ó ṣe fún àwọn òbí ó ṣe fún àwọn afá ó ṣe fún àwọn tí wọ́n bá gbé ọ ládùúgbà ọmọ ṣe gbogbo opportunity ni fún gbogbo mùsùlùmí ìkẹ́ni kí ló fa ìkẹ́yì torí pé àgbà fún ọba rẹ̀ là mo fi sọ pé kọ́ni mẹ́rin náà wọ́n wà lẹ́nu ọ̀nìyàn ọlọ́run ọba ó ti parí oore ìkẹ́ rẹ̀ ní àwọn olùgbàgbọ́ òdodo lórí látara pé kí ni ìbẹ̀ bá a fi fi hàn rasulan min anfusih látara wípé ọ̀run ìránṣẹ́ látara wọn sí yatlu alayhim ayatihi ń àwọn àmì ọlọ́run ọba ń kà sí wọn létí kí ni àmì ọlọ́run ọba ara rẹ̀ ló ara rẹ̀ ní mímọ́ ọjọ́ ara rẹ̀ ló ní sùúrù ọjọ́ ní ẹ̀ka tó ákì fóònù ní ìsìn bàbá ákì àsìn ákì mọ́lẹ́wọ́ àti gbogbo ẹ̀ ló fi jẹ́ pé téèyàn ò bá lo àwọn àsìkò yìí láti fi mú nǹkan èèyàn kábàámọ̀ burúkú ndí rẹ̀ ó fi jẹ́ pé àbíká kò ní wọ́n lẹ́nu èèyàn nígbà kan látara abẹ́ ọ̀rọ̀rọ̀ dẹ̀rù torí pé kí ni connection láàrin sánmọ̀ àti ẹ kò gbá nígbà kan bọ́ọ̀ bá ti ṣe tọ́kàn rẹ bá ti ń balẹ̀ àti ṣe dáadáa ó máa tó wọ́n sọ mọ́ra wọn kí lọ bá kí ló bá ara alukọ́lù ẹ̀mí ni kí wọ́n á ní nature ẹ̀mí ìmọ̀ ẹ̀mí ni kì í dúró sójú kan ìmọ̀ ẹ̀mí ni tó bá dìísì rí omi sọ́kù wọ́n jíṣẹ́ náà sàn sínú àmọ́ fi ń sàdúrà wọn aláwọ̀ yẹn kúló wọ́n ọba tí mo ń ẹ̀mí bọ́ bá ṣe fẹ́ máa báyìí báyìí ṣé kò bí kọ́ níbi ẹ̀dá ẹ̀dá yẹn nìkan fi ẹ̀mí mi rìn lórí ẹ̀sìn rẹ wàyà ń sáré fẹkúrú ìwọ tó ọmọ yẹ ẹ̀mí ọmọ darí ẹ̀mí bó bá ṣe wọ sọ̀rọ̀ kọlbi ìlà tọ àti darí ẹ̀mí mi sí pé kí n máa tẹ̀ lófin rẹ torí ilẹ̀ dẹ́ ó fi jèrè. tó bá ti yẹ lẹ́yìn báwọn aburú ní ọ̀jẹ̀ kọ́lọ́ mọ́ fi kàn wá èyí mọ̀ ìgbélé kí ni tí a fi rí kẹ́ẹ̀ torí pé a jẹ́ mùsùlùmí mùsùlùmí lọ́mọ tí ń ṣe bó ṣe jẹ́ pé kò sí nǹkan kan àsìkò kan ibì kan tí ó wà nǹkan tí ó ṣẹlẹ̀ tí ò ní bíkìrì kan tí wàá ṣe lórí rẹ̀ àrásán ni òjò kù ni atẹ́gùn ń ni òjò ń ràn ni ó ràn kí ni ọfẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ tàbí tọ̀ ọfẹ́ jáde ó ara ni ọ ọ dẹra gbogbo ẹ kò sí kankan tó ọba dẹ̀ ti mú àwọn ìrántí wa kí lọ́ba adẹ́dà sùn ó ní tẹ́tí mẹ́rin náà kúrò ọkàn rẹ̀ balẹ̀ tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ àbùsébùsé òye wọ́n rọ̀ ẹ̀ lọ́tọ́ bá ti balẹ̀ bọ́yá àgbọ̀yé dáadáa tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ ara ọ̀ balẹ̀. ara ọ̀ balẹ̀ láti ṣe ntọ́ yẹ kó ṣe nígbà tó yẹ kó ṣe sí gbogbo ọwọ́ àmúdédé. ibi jẹ́ pé aláwọ̀ ní dẹ́rù báyìí news ni tọ́ba adẹ́dá ṣì fi ń bá wa sọ̀rọ̀ nígbà táwọn tànàbì ti lọ tán láti fi communicate pẹ̀lú wa ọwa ni kìí ṣe gbogbo ẹ̀rí correct communication o òun àṣetánì máa ń rúpọ̀ mọ́ láti fìyàn ṣe é ta ló fún wa lélẹ̀ ó ti ṣe ní sinmi àwọn ọ̀sán náà ló fi jẹ́ pé kò ṣeé tì dànù nínú àgbọ́yé bó ṣe lòfin tọ́ba adẹ́dà fi o tó fi mọ́ wa tó fi rán sí wa ó ní mẹ́ta làlá ètò wa látàdé ṣètàn láti fi ṣe ọ lọ́nà hmm. ó jí lójijì ó lò lálà ọba gbalẹ̀ àwọn alágbègbà lọ wọ́n ní ìyá rẹ̀ ní í ṣe ṣé wàá mọ tí wọ́n fún un ní solution sí ìyá rẹ̀ tó ń ṣe wọ́n ní kó fa ìyá ní àárín ẹ̀dẹ̀ kó fa ẹsẹ̀ rẹ̀ kó máa wọ́ ìyá rẹ̀ ká láàrin ẹ̀dẹ̀ wọ́n bá fa ìyá rẹ̀ lẹ́yìn lẹ́sẹ̀ láàrin ẹ̀dẹ̀ lóòótọ́ ní bá wọ́ ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ yòókù bá wò wípé kí ló ń ṣẹlẹ̀ ó ní yẹ́n ń ṣe wọ́n ti ní kẹ́nikẹ́ni ah àwọn ẹ̀gbọ́n yòókù ní bóyá nǹkan ti fẹ́ dé sí láàrin lílù lọ́wọ́ káwọn fi ṣòwò ilé wọn bá tì mọ́lẹ̀ wọn bá ń lu nílùú bàrà kì í ṣe wọn nìkan ló bí kí ló fà kò gbọ́ yìí ó lòun lálẹ́ òjíṣẹ́ náà sàn sílám ní tàṣetánì tí wọn tó fẹ́ fi sìn lọ́nà wa ó ní ètò jódodo wa ó dẹ̀ sọ̀gbà tí sábà máa wá ìgbà wo kílẹ̀ tó mọ́ ní last one third yẹn ó dẹ̀ sọ sábàbù tí èèyàn máa fi lálà tó yanjú kí lọ sọ ó ní asdaqukum haditha asdaqukum ruya ẹni tó ń bá ti ń sòdodo jù nínú yín àlá rẹ̀ ó mọ̀ ẹjọ́ dodo jù wọ̀lọ̀ kánìkáfìrà tọ̀rọ̀ òfin ọba adédàá ó ní àlátọ́jẹ́ yí pé òdodo ni olówà olórí ilé wa àṣìdá kankan fẹ́ fẹ́ ṣe. ah orí burúkú ni eléyìí nǹkan kan òun náà lọ orí burúkú wọn ni kí ló dé olóòlàlà kò ń bá òun fẹ́ máa bá màmá òun ní àṣepọ̀. àwọn mòye wọ́n bá dorí kodò wọ́n bá rẹ́rìn ó ní ọ̀rọ̀ burúkú lẹ̀ fi rìn sílẹ̀ ní wọ́n ní rárá ògóńgó òfẹ́ òun là ṣe pọ̀ ìyá rẹ fẹ́ràn rẹ ìwọ náà fẹ́ràn rẹ wàláhì bú ẹkún ni ó ní wàláhì òdodo ó ní ìfẹ́ tí òun ní sóun ẹ̀rù ọmọ òun ni pé ṣé obìnrin kan wà tí máa fẹ́ràn ọmọ báyìí ṣáà wọ́n ní òkè ìtumọ̀ rẹ̀ wáyé lójú torí tọ́ọ̀mù ọba adéèdà ló mú wá ní ọ̀nà tó jẹ́ pé yóò gbà tútú ó dẹ̀ lè mú wá ní ètí òní gbà tútú èyí tó mú wá fún anabi Yusuf sallallahu alaihi nàbí nàwọ̀ adé èyí tí ó gbà tútú àwọn àràwọ̀ mọ́kànlá ó lóun rí wọn wọ́n ń sùjádà fún ẹ̀dínyàn máa ń sùjádà fún kí ló ń túmọ̀ sí òun ló jó lórí fún yàn àwọn wo nyara wọ àwọn brothers rẹ àwọn náà náà tọrọ ń nàmọ ànábì ọlọ́run ọba ni wọn ṣùgbọ́n wọn sànàbì kí ló dé tí wọn fi sànàbì kí ló fi tí a fi sọ wípé ànábì tó bàbá wọn kò yé sẹ́ni bí kò ṣàbòsí kì í ṣe pé kàn fẹ́ràn ànábì Yusuf ju àwọn yòókù lọ rárá ó fún ànábì yusuf lẹ́tọ̀ọ́ rẹ̀ ní látara pínpín olókéré jù àbúrẹ́bọ̀ òun dẹ̀ ní attention máa wà lọ́dọ̀ rẹ̀ jù torí àdámọ́tọ́ba adẹ́dàmọ́dámọ́ nítorí náà gẹ́gẹ́ bí òbí ó gbọ́dọ̀ ṣe dìfà lórí kí ojú burúkú kó má bàa máa wọ̀ ọ́ lára ó ń fún attention àwọn wá misinterpret ẹ̀ torí wípé wọn gbọ́ yé kì í ṣe pé wọ́n misinterpret ẹ̀ bákan ẹ̀ báwọn nìkan wọ́n dé tù wọ́n execute ète láti ṣe ni láti pa kọkàn ní wọ́n wá fi sọ wípé látọ́kùnrin ah, lóṣùfà ẹ mọ̀jà pa ẹjẹ́ àjẹsínú kànga ni bóyá táwọn tí wọ́n ń bọ̀ torí ọ̀kànga yìí àwọn èèyàn máa ń wọ́pọ̀ ńbẹ̀ torí ojú ọ̀nà lọ́wà kò ní tètè kú wọ́n lè gbé jáde wọ́n dẹ̀ jù sínú kànga lóòótọ́ ló fi jẹ́ pé lọ́dọ̀ alùsùnà ìjọba wọ́n ní wípé ẹnìkan ò ní pílánì aburú lórí ọmọlàkejì kódé ẹsẹ kí ò báwọn àyàfi kí ni Si ànábì ọlọ́run ọba kìí jálábòsí kọ́lọ́run tó máa ń ṣe àtìgbà tọ́lọ́run máa ń ṣe. ó di mélòó ó di méjì bàbá rẹ̀ ànábì ọlọ́run ọba ni kò ṣàbòsí ó fún Yúsùfù lẹ́tọ̀ọ́ ni tó jẹ́ pé gbogbo òbí yẹ kí ń ṣe ni ọmọ tó bá rẹ̀ jù á fún látẹ̀ńṣẹ̀ ju àwọn ọmọ yòókù lọ ọmọ tó bá wà lọ́rùn jíjìn á fún látẹ̀ńṣẹ̀ ju àwọn tí wọ́n wà nítòsí lọ torí àmọ́ condition tó wà nígbà yẹn lọ́sẹ̀ tó wá kan àwọn yòókù ntí anábì ọlọ́run ọba ṣe nì but àwọn ọmọ yìí torí pé wọn gbọ́yé <laughs> wọn ni abáàna láfi ìdọ́lá ẹ̀lẹ́mọ̀bí bàbá wa wà nínú ìṣìnà tó fojú hàn subhanallah ìwọ́n tó máa ń sọ ní ìsìn pé tẹ́ ẹ bá bímọ méjì nífẹ̀ẹ́ náà kan jù kan lọ ẹ̀rí ẹ̀kọ́ tí ànẹ́rí bàbá Yusufu ó ti kíní ó ṣe pọ̀ ní tó ń sọ ni wípé òun ṣe násábà àbòsí sí ànẹ́bí ọlọ́run ọba ẹni tó bá ṣe násábà àbòsí sànẹ́bí ọlọ́run ọba kí ló fi rẹ̀ ó ti jáde kọ́nà mẹ́jà jáde so mùsùlùmí máa ń ṣọ́ ẹnu mi lórí tí ọba sọ. So. wọ́n wà mà yóò ṣẹlẹ̀ àwọn tí wọ́n sọ pé àwọn ọmọ ìyá àwọn brothers rẹ̀ ànẹ́bí ọlọ́run bá wọ́n sànẹ́bí wọ́n hàn ọmọ ànẹ́bí ọlọ́run bá níbẹ̀ wọ́n tara rẹ̀ hàn torí táwọn owó ni yí pé ìdá aṣara káwọ́káwà ló sọ ni àwọn èèyàn ọmọ èèyàn ńlá sọmọ yìí pé ibi tó ti wọn kí ni yóò mú sí lára àti wọ́n tuntun wò wípé àbí abáyé ọmọ pírẹsidẹ́ntì lẹ́yìn tó jókòó á tuntun wò wípé àṣé aṣọ́rọ̀ kì í láàrin wa bí dáhùn yóò yàtọ̀ sí ẹni wọn à bá báyìí àlè tiwa kàdúbọ̀ àbájẹ́ fúnlẹ̀ ìyọ̀ yàtọ̀ torí pé ọ̀bùrúndì yàtọ̀. ìmísí ọba adẹ́gbẹ̀dá gan látara àpèsè ìkẹ́ rẹ̀ ó ṣe kí ni ọ̀yà. mọ̀jẹ́rẹ̀ tí a máa sọ pé ẹni sin àtàkùnrin tó wọ mi banana náírà ló ń gbé a ah, ó tutù báyìí ó tún wọ pé tó ah, ń lọ kọ́ ń bẹ̀ ni kódà bí máa rẹ́ǹtì ilé oúnjẹ tó mọ̀ yìí pé kódà bí máa ń sun bọ́sikọ́tà ń bẹ̀ náà pé ṣé ó dàbí ẹni tó ń gbé dìmú ẹ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ ká kárọ̀ dìmú sẹ́yìn ààrẹ ìdìmú sẹ́yìn lórí ẹ̀ làwọn náà ń gbé. Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí wá báyìí látìgbà tí ọ̀rọ̀ qissa ànábì Yusuf sallallahu alaihi wa sallam àti gbogbo títí ẹ̀ dáná tó ti ṣẹlẹ̀ tó kú everybody is on is our toes ah èwo ló tún fẹ́ ṣẹlẹ̀ èwo ló tún fẹ́ ṣẹlẹ̀ èwo ló tún fẹ́ ṣẹlẹ̀ ìgbà tó bá adẹ́dà parí rẹ̀ tán kí ló sọ torí pé tó sọ nípìnlẹ̀ ni pé òun fẹ́ mú ìtàn wá fún wa ahsana al-qasas ètò dájú nínú ìtàn ó ní ma kana hadithan yuftara eléyìí ló sà lọ́wọ́ walakin tasdiqa li kulli shay' wa hudan wa rahmatan li qawmin yu'minun. ìmúṣẹ ìlérí ọba adẹ́dà wípé kí ẹni tí ó bá dúró ti òun tí ò yí ẹsẹ̀ òun jẹ́ kí ìgbẹ̀yìn ó dùn fún wọ́n lè dètè o kò sí ètè tí òun ò ní dá ṣùgbọ́n ìwọ ẹni tó ń bá nájà ní kó máa wò má wàá ríro ọjà kò sí ní tí wọ́n ní sọ́tàn kódà wọ́n kúrọ̀ nù wọ́n wá nǹkan kan láti ẹ̀já ti ẹ̀ bàjẹ́ ẹ̀já ti gbogbo oríṣiríṣi òun ó ṣẹlẹ̀ ni wọ́n fi ń pe àwọn afẹ́ àwọn fi ń pe sọ́tún Yusuf ní sọ́tún ihsan ihsan ihsan sì wẹ̀ ó ṣe kí ni ó kọjá iman iman sì wẹ̀ ó kọjá Islam lẹ́bù islam lẹ́bù gbogbo wa ni àwọn akékèké wa ni the lẹ́bù iman ni pé a iman ó yàtọ̀ lẹ́bù isan ògbóngbò rẹ̀ ni tí wọ́n fẹ́ ká mọ́ ṣègbìyànjú láti ṣe ní gbogbo ìgbà ní wípé káwà ní lẹ́bù isan torí pé kí n tó bá adẹ́dàtún lójíṣẹ́ lọ́sílẹ̀ àlọ́sẹ́lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjànú wọ́n kún sí mẹ́ta lórí rẹ̀ àwọn tí wọ́n gbàgbọ́ á ọlọ́run lọ́nà ṣe àwọn gbà gbàtọ́ bá dẹ̀ sọ̀rọ̀ wọn àyà mẹ́rin pé ló fi yanjú ọ̀rọ̀ wọn. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليكم وما أنزل من قبلكم بالآخرة يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون تابعك ألف لامين توفي بير يا رسول تابعك آية من كل àwọn tí wọ́n ṣàyàkókò nàkí tí wọ́n láwọn ní tẹ̀lé ẹ̀yà méjì péré ló fi الذين كفروا sawawun alayhi a an dartan an lam tunzirhum la yu'minun kilafa ختم الله على قلوبه وعلى سمعه وعلى أبصاره غشاء ولهم عذاب يزيد ọ̀yẹ̀jú ọ̀rọ̀ àwọn kan lọ wá ṣe ọba adẹ́dà àyà rẹpẹtẹ ló fi júwe wọn torí pé kíni jẹjẹrẹ ni wọn ara wa ni ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بالمؤمنين وإن يخادعون الله الذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وإن في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عظيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطين قالوا إنا معكم إنما نحن مستهزئون كلا بعد رأسه الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين kò tún dá mọ́ ń bẹ̀rù ó ní màfẹ́lùhùn كمثل الذي استوقد نارا فلما أضاءت له فإذا أظلم عليه ولو شاء الله لذهب بيسك أبو أبوه يكاد البرق يختف أبصاره أبصاره torí pé kí ni nifaq ọ̀nà ọba adẹ́dà nígbà tí ń júwe àwọn ẹni re àwọn tí wọ́n gbà àwọn mùsùlùmí àwọn tó fi àyà mẹ́rin júwe rẹ̀ yìí ó ní. ثم عرضنا الكتاب الذين ثم أورث ثم أورثنا الكتاب الذين استفينا من عبادنا àwọn tá a yà sọ́tọ̀ nínú àwọn ẹrú wa a jẹ́ kí wọ́n jogun tírà àwọn wo ni mùsùlùmí ó ní fọmínú mọ̀kọ́tẹ́sílù nínú wọn aláwọ̀ tó jẹ́ wípé wọ́n dúró déédéé wà nínú zọ́ọ̀lì mùlẹ̀ nafsi aláwọ̀ tó ṣàbòsí sórí ara wọn ó ní wa minhum as-sabiqu lil khayrati bi idhnillah àrí nínú wọn tó jẹ́ wípé wọ́n mókè níbi dáadáa pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. àlàyé tí ọba adẹ́dà kanlẹ̀ kanlẹ̀ ẹ̀ràn màláíkà Jibril kọ́ wá ṣe fún ìṣẹ́ mọ́sálà àlọ́sọ̀lá onímọ̀lẹ́ Islam kí ni Islam? من الإيمان كن إيمان من الإحسان كن إحسان kí ni ihsan lẹ́bù ihsan yẹn ni wọ́n fẹ́ kí gbogbo wa wà lẹ́bù wo ni an ta'budu Allah ka annaka tarahu wa in lam takun tarahu fa innahu yarak kọ́ ọ máa ṣègbésí ayé rẹ̀ torí ìgbésí ayé mùsùlùmí ó ń lẹ̀ sí rẹ̀ kọ́ ọ máa ṣe bí ìgbà tó bá rọ́bà adẹ́dà tó ọ̀bá rí kọ́ ọmọ pé ń wù ẹ̀ àmọ́ fi gbogbo ìgbà jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ ọ ní gbogbo ìgbà pé ọlọ́run ọba wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè lórí àlẹ́ rẹ̀ o ó mọ tó ń wò ọgbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe kí òdodo eléyìí àti kúrò lójú ọ̀nà rẹ kò ní rọrùn istiqama rẹ ọmọ ẹni rẹ ń gbogbo gbà torí pé kí ni lódodo ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè rìn ọ́ kó o kúrò ní lẹ́wù yẹn kó o já sí lẹ́wù imán ó lè rìn ọ́ ńgbà míì tí ìjìyàn bá lágbára kó o já sí lẹ́wù Islam but kò ní rìn débi wípé. kọ́ ẹ wá já kúfùrù torí ọmọ wípé olùgbé òwe gbẹ̀yàn kọ́ wá gbé ásìdì tútù mu ọ̀gá ah, ah, eléyìí ìṣàrẹ̀ tẹ́lẹ̀ ọkàn bá ti jẹ́ ọba yìí ìmọ̀nì yóò máa rinlẹ̀ o lè máa mì lóòótọ́ but tó fi wá jábọ́ ọkàn máa láàrin èyí tó lókè jù àti imán àti olùgbàgbọ́ òdodo mọ́sọ̀lá ọ̀kan nínú àwọn ọmọ yẹn lórí wọ́n ní ọwọ́ àtọ̀rọ̀ pé kí òun sùn mọ́ṣáláṣí wọ́n tí wọ́n wá pè kí ló dé kí ló ṣe kò nílé wọ́n sọ yíṣu rẹ̀ rẹpẹtẹ ẹ tọrọ bá dé bọ́rọ̀ báyìí nílé ọkọ ilé òbí làwọn èèyàn lọ kí ló dé tó fi fi lé òbí rẹ lẹ wọn ní sọ orí múra rẹ kọ́kọ́ lọ bọ dànù náà kọ́kọ́ kọ bọ dànù first casualty tí wọn fẹẹ fi kó ọmọ ọlọ́mọ lójú ọ̀rọ̀ ẹ̀sìn ni kó ṣíjú kó ṣíra kó náà gbé skẹẹtì àti bóńfò káwọn jọ lọ sọ́jà káwọn lọ máa kó ń ó ní rárá bóun ṣe wáyé òdì lọ́wọ́ wọn ní rárá àwọn ọfẹ yẹn. ìyá rẹ̀ ṣe kẹfẹ́rí o ìyá alásàn látù bàbá yìí ṣe kẹfẹ́rí òun yìí kí o àmọ́ ní sàṣà látù ṣùgbọ́n kí ni kò gbé o lẹ́yìn ètò ọmọbìnrin kí ló ṣẹlẹ̀ ó ju tí wọ́n lọ tí wọ́n wà nísàlẹ̀ tiẹ̀ ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí ni kí ni wọ́n ṣe sí i ah islam ò bí bàbá àta kò dẹ̀ bọ́mọ àta ẹ jẹ́ ká mú un lọ sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ká bẹ̀rù ọlọ́mọ bàbá wọn tẹ́ ẹ bá fojú ọmọ eré màbo ọlọ́run ọba ó fojú ẹ̀yìn náà rí màbo èyí tẹ́ ń kí àwẹ̀ tẹ́ ń gbà kó bá adẹ́dà ó gbà lọ́wọ́ wa là ń tọrọ wọn ní bẹ́ẹ̀ ni kọ́lọ̀ mọ́ sàgbá o kọ́lọ̀ mọ́ dàlú àlá o lámì á ah, àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé téèyàn bá ṣe láyé ń bí ọlọ́run ó ti dàlú yẹn láyà kéèyàn tó di wípé yẹn tán wọn ni ẹ̀ẹ́ bíi kíni bíi kíni tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ẹni tó ń ṣe tọ́lọ́run ọba ká máa dènà dé ọlọ́run ọba máa ń dènà dènà náà kò ní ojú ṣojú ọlọ́run ọbọ̀ sọ̀rọ̀ rẹ̀ jatijati láyé wọ́n ní àhúzùbìláì wọ́n ní àhúzùbìláì láì mọye ìgbà lóòótọ́ ọmọ yìí o náà kàtó láàyè. wọ́n ní kí lọ sọ wọ́n ní tí mo sọ ni wípé ọba adẹ́dà ọdẹ àkúnmí ànábì sọ́ọ̀lì ó ti dẹ́sìn lágbádá ó fi ṣàdánwò fún yín bó bá sì wù yín ní kẹ́ẹ̀sì ẹ lè fàlìjánà yín ya látara rẹ̀ ẹ dẹ̀ lè mójútó àlìjánà yín ìmọ̀ràn tí mo ń fún yín. kí ló yẹ kí lè ràn èmi àtàwọn òbí yẹn age ni wá ìyẹn tí mi bá jù wọn lọ sọ pé tí ẹni tí ó jẹ́ age rẹ̀ tàbí ojú ọ̀rọ̀ tó máa ń bá ọ sọ̀rọ̀ á wọlé ju ẹni tó jẹ́ pé ní ní lọ nǹkan kan wọ́n bẹ̀rẹ̀ sí à ṣe fẹ́ bó dodo wọn náà fẹ́ bó ẹ̀sìn lọ́n lára rẹ̀ tẹ́ ẹ bá kàkún àdánwò fún yín àdánwò dáadáa lélẹ̀ ń gbọ́ Yusufu amúnidẹ́sẹ̀ àkúnmí ànábì sọ́ọ́lì ṣé sọ́ọ́lì ni wọ́n pè amúnidẹ́sẹ̀ tó àti gbọ́ ṣèkẹ́ máa lọ. so ọ̀sà lè bá wa dáná àbáwa náà láàmú dáyìn fún wọn wá kà lóríṣiríṣi àkíran ó wúlò fún wọn nínú ilé ju àwọn oníbóńfò lọ látara pé kí ni afọṣọ bàbá afọṣọ ya, aṣẹ́ńjẹ aṣẹ gbogbo ẹ̀ aṣẹ kìnnì aṣẹ gbogbo ẹ̀ gbogbo wọn yìí wọ́n ṣe wọ́n àwọn ń kì ọ̀rọ̀ rẹ̀ wá di pé kí ni kò ṣeé jẹ kò ṣeé tú dànù lásìkò tá a wà yìí tí àdánwò bá báyàn àdánwò wípé òbí ò gbọ́yé mùsùlùmí dẹ̀ làwọn náà wọ iṣẹ́ kẹfìrí ọmọ wa alágbòye tó ju tí a lọ àfikún ọmọ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjẹrẹ́ wọ́n da gbogbo ẹ̀ wọ́n da gbogbo ẹ̀ jẹ́ ah, àwọn kan bá débi wípé ó ní ẹ̀yìn rárá ṣé bá máa sọ wípé àtọmọbìnrin bá tẹ̀ lọ́dẹ ọkọ ṣé yóò tẹ̀kú ni wọ́n ní kọ́nà mẹ́rin súnà kankan wá sọ́dọ̀ àwọn àwọn ò ní gbà àwọn òní gbẹ́ni súnà tó bá mú wá sọ́dọ̀ àwọn torí yóò kọ̀kọ́ yóò bẹ̀ balẹ̀ yóò kúra mọ́lẹ̀ kìí ṣe kúnlẹ̀ nìkan àwọn òní torí wọ́n lè dọ́gbọ́n sí kúnlẹ̀ tẹ́ǹgbọ́ mùsùlùmí dẹ̀ ni. torí pé kí ni àìgbọ́yé ẹni tí ò gbọ́rọ̀ yìí àti wèrè yàrá kan náà ni wọ́n wà wèrè sẹ́pẹ́rẹ́ ẹni tí ò gbọ́ nǹkan yìí ń gbà mí torí sẹ́ẹ̀mọ̀ pé òun ò ní tẹ̀klif eléyìí ní tẹ̀klif lọ́ba adẹ́dà ló fi ń ju ìmọ̀ wípé kàlà náà kí ló tún wá sọ ó ní bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yẹn lẹ̀ kò rí bẹ́ẹ̀ a kàn fi yẹn tì í síwájú náà ni bẹ́ẹ̀ wú àdọ́lù wọ́n ṣìnà ju ẹranko lọ bìkọ́ tẹ́ranko tó bá rí iná kódà bó bá fẹ́ tì sí gan kò ní gbà bùtà àwọn ilé ilé gan ni ẹ fẹ́ à àní òbí kan sọ fún ọmọ rẹ̀ yìí pé ṣé o lẹ́nu nígbà tí wọ́n bá rọ gbogbo àwọn dàábẹ̀ táwọn bá bẹ̀rẹ̀ sí eléyìí ń ṣe orí ni o eléyìí ń ṣe ẹsẹ̀ ni o eléyìí ń ṣe kíní o eléyìí ń ṣe kíní o ó ní síìmù yẹn gan yóò di entertainment fọlọ́n. wàmà dáníkà yẹ zàmù ànàhùn muslim ọdọ́ ìrọ̀kú mùsùlùmí náà ó ń fi kí ó ń fọ̀rọ̀ ọba adẹ́dà ṣàwàdà nígbà tó yẹ ti ń sọ ní wípé iná yẹn tàlẹ́ ń tàn wá ọmọ àgbàlẹ̀ wà hàmìlù dọ́kítọ́rà dọ́kítọ̀ kí ló fà ajáhìl man jahila haqiqat Allah wàhákàmì aláìmọ̀kan lẹ́ni tí ò mọ ọlọ́run ọba tí ò dẹ̀ mọ òfin rẹ̀ aláìmọ̀kan. gbogbo ibi peter ní ìsinmi tó tóde mu láàgbo mùsùlùmí ló fi jẹ́ wípé táàbà pépè á sì kí ni á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní compromise kódà àní lé kókó làwọn ẹ̀rù jẹjẹ mẹ́tẹ̀ẹ̀ta àwọn òwe kọ́ńtọ́rọ̀ tó dáwà tó sàlàfíà Al-Albani Bin Baz wal-Mudarris Salih ibn Al-Uthaymin rahimahumullah rahmatan wasi'a wọn àsìkò wa yìí o àsìkò wo làsìkò wa wọn ti jáde láyé nìsí ó tún súnmọ́ thirty years ó ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ wọn lásìkò wa yìí kì í sàsìkò tá a jẹ kó á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ilé wa ti ní ooru ẹ̀ẹ̀dẹ̀ wa ti nítalẹ̀ kí nìkankan ò jẹ́ àsùn tá mọ́ so á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fajú àwọn èèyàn mọ́ra kí wọ́n fi mọ̀ wípé ní tí wọ́n ń sá fún yìí òun gangan ni solution problem wọn. aslam tuslib ṣe islam kó lè bá a rí ìfọkànbalẹ̀ wọn àmọ́ yẹn wọn ò ní ewu tí ń bẹ níwájú wọn kí ló ń fà la fi sọ pé torí wípé ìtumọ̀ tí wọ́n ń sọ wọn ọ̀ ma láìláìláìlá ilaha illallah tó jẹ́ ìdáhùn pẹ́ṣà àkọ́kọ́ tá dáhùn níwájú ọlọ́run ọba ká tó rọ́nà lọ madha kuntum ta'budu kí lè gbélé ayé sí tó jẹ́ pé ọba adẹ́dà fi sọ̀rọ̀ ọ̀hún fún wa pé n tá fi dáhùn rẹ̀ ní o la ilaha illallah gbòyìn pẹ̀lú májẹ̀mú rẹ̀ kí ni àní àkọ́kọ́ agbọ́dọ̀ mọ̀túnmọ̀ rẹ̀ kìí ṣe pé kò sọba kan àfọlọ́n àìmọye ọba nídìí mọ́ àtìṣe rẹ̀ kò sí tó tó sì ní àfọba adẹ́dà torí ẹni tí ò dá nǹkan kò ní ẹ̀tọ́ láti ṣe òfin lórí bí ó ṣe ṣe. mọ́sílẹ̀lá ara mọ́tò tuntun ọpọlọ ó rí wípé bí radiátọ̀ tá a rọ̀ mí sí ní káàrọ̀ epo sí torí pé it's more economical àbí bẹ́ẹ̀ kọ́ ni ibi tí wọ́n ní káàrọ̀ epo sí káàrọ̀ mi síbẹ̀ torí pé ibẹ̀ yẹn ni onílọ́wọ́ àrédílé àbáyébù tá a bá wá rọ mi síbi tó yẹ káàrọ̀ epo sí tá a rọ epo síbi tí wọ́n yẹ káàrọ̀ mi sí kí ni ó ṣẹlẹ̀ sí mọ́tò kò sí mẹkáníkà ẹnjìnìá mi yóò nọ́ọ̀kì tá a bá gbé òfin yàtọ̀ síbi tó máa dẹ́dà gbé sí bó ṣe fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbèsí ayé wa ilé ayé ọ̀nà ó lè ti ṣe kìlọ̀ ìkìlọ̀ wo ló ṣe onímọ̀lẹ̀ àwọn àrọ́jà àn dhikri fa inna lahu ma'ishatan danka ìrántí ìrántíṣẹ́ wáàsì ìrántí tí mo fi wọ́n jíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam tó dè jẹ́ pé ni mo fi rán gbogbo àwọn ànábì tó ṣíwájú ló fi jẹ́ wípé sánmà àtìlẹ̀ ilẹ̀ wọn connect mara ẹni tó bá kọ̀yìn sí fẹ́yìn náà wọ́n mọ̀ ẹ́ṣẹ̀ dọ̀dọ̀nkà a ní yóò ní ilé ayé rẹ̀ yóò di àparùtù kò ní mú jẹ́ kan náà ọmọ àyà wàhálà dé láàrin rẹ̀ àti rẹ̀ wọ́n ní sọ fẹ́ rí solution sí issue gbogbo ohun tọ́lọ́run bá ṣe lófin treat ìyàwó rẹ pẹ̀lú rẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lóun ṣì gbìyànjú ìgbìyànjú rẹ ò ti tọ́ ọba wa ṣe tán fi ṣe àtẹ̀kùn lọ sọ́dọ̀ ọba àlẹ́dà kí ló sọ yáyọ́ lè nílà àmọ̀ tọ́kùlọ̀ kí ló fi kún wọn ní wọ́n tẹ́wọ́ ilé ilé wọ́n sí la ẹ fi nǹkan kan ẹ páyà ọlọ́run ọba ẹ wá fi nǹkan kan ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀ tó o bá wà ní sùjádà rẹ̀ wọ ọlọ́run ọba pẹ́pẹ́ ń fúru tí mò ń ṣe fún ẹ látara ọmọbìnrin torí tiẹ̀ ni á ní ìgbádùn rẹ̀ jẹ́ ń gbádùn bá ń tún ṣe jó yí padà má bẹ́ẹ̀ ìwọ ìyàwó náà tó máa ń bí ah kí ni yìí kò rọrùn ọmọkùnrin yìí ṣàrẹ̀ yìí má ṣe báyìí gbogbo ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tó wà lọ́rùn rẹ̀ wíwá torí pé kì í ṣe torí tiẹ̀ torí títa ni torí ìjọba adẹ́ẹ̀dá òfin rẹ̀ ni o gbọ́dọ̀ yápa sí tó o bá wá mú rábà ìtún fi bẹ lọ́rùn ọba tó fi bí ilé ìwọ̀síla bẹ lọ́rùn ọba ọkùnrin yìí ó ń fòrò ẹ̀mí mi bá a rọ̀ ọ́ ṣe lẹ́ni rí nífòrú rẹ̀ ṣe rí pàápàá jùlọ orú gbẹ̀yìn orú bẹ̀rù tó bá jẹ́ pé nǹkan lè ní ò jẹ́ kó ní jẹ́ kó ṣe wọ́n ìwọ́n ìbáyìí bá ń tẹ nǹkan fún kìí ṣe pé náà sọ fún bá dẹ́dà kìí ṣe pé kọ́ ọdẹ fún nìkan o mọ̀ wàá dẹ fún un tán kó wá di pé kò mọ̀ kò rójú mi ní ìrójú rẹ̀ ńlẹ̀ mọ́ o tí ó ṣe tẹ̀tọ́ bẹ́ẹ̀ fún kò sí fagbára ṣe kò sí fagbára ṣe àfi kí ni mùsùlùmí máa sáàdì ọlọ́run ọba lórí gbogbo nǹkan ó fi jẹ́ pé àwọn ènìyàn tó kọjá ra wọn sọ́lọ̀fù sọ́ọ̀lì wọ́n máa gbára lọ́ba adẹ́dà débi wípé tí bàtà wọn bá já wọn ní ọba adẹ́dà wa bá ń sóò wọ́n kọ́kọ́ títí ẹ̀ síwájú náà kẹ́ tó ṣègbìyànjú torí pé kí ni la hawla wala quwwata illa billah kò sí gbìyànjú tó ń lòrò pé o máa ń ṣe agbára kí tí agbára tó rò pé o ní tó bá dẹ́dẹ́ ọ̀bà lọ́wọ́ sí kí ló bẹ̀yìn rẹ̀ jabutẹ́ yóò jàbátà yóò jabutẹ́ ó fẹsọ̀ba síwájú sípìlẹ̀ ó fi sáàrin ó fi sópin gbogbo ẹ̀ òun náà mọ̀ sí wọ́n náà bá bó bá jẹ́ àdánwò ni ìtógbé bó bá jẹ́ pẹ́sẹ̀ mi ni wọ́n bá dẹ̀rà forí jì ní ká máa ṣọ̀pọ̀lọpọ̀ istikwa torí àmọ́ ibi tá a ti ṣẹ̀ṣẹ̀ gbé. mo ní wọ́n tíráì rẹ̀ fún bí oṣù kan kọ́ wá ohun tí ọba adẹ́dẹ́ ó ṣe mo ní tested and certified kò tí ì ṣe ju ọ̀sẹ̀ méjì lọ ó ní ó pé ó ní jazakumullahu khair mo ní wa antum fa jazakumullahu khairan wa barakallahu fikum mo ní má ṣe mistake o ó ní ẹ̀hẹ́n mo ń gbọ́ stars mo ní nítorí ṣe yẹ o ní dáwọ́ rẹ̀ dúró àṣekú ni o ó ní mo ní òkè ṣé à ṣó orí tí wàhálà ó bà bẹ́ yóò burú ju tẹ̀yìn lọ mistake náà ń ṣe ìsìkọ́ọ̀mù kò sí ká dúró ṣinṣin lórí níta àti ń ṣe dáadáa bọ̀ àrùpàgbára wa ni kìí ṣàgbára wa ọmọ àyà pẹ̀lú gbogbo gbìyànjú tó ní ó ṣe gbogbo ẹ̀ tán bá ti kí mọ́bìlì ìjọba yìí tán tó kí ṣáì yóò máa yán hòòrò yóò tàràwì kò ní lè bá wọn kí nígbà ọ̀yá ló bẹ̀rẹ̀ sí ṣe táwílì tó kúkú sọ̀rọ̀ ẹ̀yàn nǹkan ẹ̀ta àkọ́kọ́ lọ́mọ ní sórí tí mẹ́wàá àkọ́kọ́ bá ti pò tó bá ti polúkú ṣumuṣu mọ́ ọ lọ́wọ́ mẹ́wàá àgbẹ̀yìn ló di fíkọ́ọ̀tì fún ọdún láti ṣe oníkìní kò jẹ́ mọ́ lọ́rọ̀ọ̀rùn kìí sa agbára tó o tún kí mẹ́gírìpù yẹn ló ti máa fi rọ̀ mí lọ́rùn kí n lè kí òru òní ìmánà wàhìtìsábà fi rọ̀ mí lọ́rùn àwọ̀ tó kù náà fi rọ̀ mí lọ́rùn bẹ́ẹ̀ máa fi bẹ́ẹ̀ náà wọ̀bá lórí ìwọ dẹ̀wò ṣé bó sọ pé kakú fún bíbẹ̀ òun nínú sùjádà ó dẹ̀ ti bọ́ fojú ní ti ọwọ́ àánú sùjádà lẹ́yìn ìmọ̀ à wọ́n máa fi fẹ́ kí àwọn àyíma àwọn tí wọ́n bá jẹ́ ìmọ̀ kí wọ́n náà máa ṣe ní express kí ẹ máa ṣe níwọ̀ntúnwọ̀nsì òwe òjíṣẹ́ náà sílá sílám lórí irun irú máa ṣe déédéé rùkú rẹ̀ rùkú rẹ̀ yóò ṣe déédéé sùjádà kódà wọn ní ìjókòó àárín rẹ̀ bákan náà náà ni bó ṣe máa ń ṣe bá ṣe lójúmọ̀ sí àkọ́kọ́ tó yẹ pé yóò gùn ju ẹlẹ́ẹ̀kejì rákà àwọn ẹgbẹ̀yìn yẹn torí pé yóò short short òun náà ṣe kí ni òun náà ó short short àwọn sùgbọ́dà àti òkú náà yóò ṣe fẹ́sífẹ́sí tó lè yẹ wípé ló ṣe jẹ́ pé ìrun zulu àtàsùbà kìrá àánú wọn yóò gùn dáadáa ẹ̀ ajẹ́ pé kí ni òkú ìlú wọn náà àti sùgbọ́dà sùgbọ́dà ìlú wọn yóò gùn kìí ṣe pé káwọn sọ pé ah ìmáàmù yìí ti ń pẹ́ jù lórí ìṣùjádà rárá opportunity ni ìwọ bá dẹ́dà ìwọ lọ gbẹnu òjíṣẹ́ rẹ sọ wípé kò sígbà téèyàn ń sún mọ́ tó tó téèyàn wà ní ṣùjádà ọ̀wá sọ báyìí nìkan òní ká fún àdúrà ṣíṣe nínú ṣùjádà wa òní kíákíá lọ́ọ́ gbà ẹni tó sọ kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu láàyè ntìkọ̀ ánìlà hàwà in huwa illa wahyu yuha ìwọ tó o dẹ̀ sọ fún la tukhlifu al-mi'ad òun yẹ àdéhùn rẹ mo dé o ó yẹ ọ jù mí lọ ní ìfẹ́ kọ́pẹ́ nínú mi ò gbin bá ń tètè ṣe kíákíá méje ọpẹ́ méje ojú sẹ́ni kọ́yákọ́yá wá ń fi ṣèdẹ̀kùn fi ṣe rọrùn sọ ara yìí. ó béèrè aṣọ ọ̀rọ̀ yìí ní kótó kí magrib ọlọ́run wá kó yọ ìmáàmù tó kí magrib ó ṣe kí magrib tán. ó ṣe pápápá torí mọ́gírì gbọ́dọ̀ pápápá tó bá ti ń wọlé tí mọ́gírì bá ti tó báyìí súnà rẹ̀ ní pé ká mú wá kó dẹ̀ pápápá ìṣá wà ní ìwọ̀ntúnwọ̀nsì ìgbà tí mo mú kí ṣáì ọ̀rọ̀ ra fà díẹ̀ á ọwọ́ aṣàdúrà yìí ó ní òun rí bí ìgbà tí yọ nínú ara òun ara òun wá wà alert àfi bí ìgbà tó jẹ́ ó ní tàbáwí yẹn tó jẹ́ ipò wọn mà láka méjì òun ti ń gbé òun lọ ojú òun wá dá kí wọ́n á ṣe ẹnìkan òun á rò pé ah, kí mọ́mù kí fà á torí lóòótọ́ lóòótọ́ ó ń sọ fún ìmọ̀mù wípé kàràn tá a fi máa fi júsí kọ̀ọ̀kan tá a fi máa fi kí irun yìí àṣeṣe ní júsù mẹ́ta mẹ́ta kó fi jẹ́ pé ńgbà tó bá di last ten days yóò ti mára ìgbà tó sàn yẹn a tún tún wò wípé ẹni tó máa ń sọ pé ìmáàmù ìmáàmù ń pẹ̀ yìí ló tún sọ wí ilé àṣó ti gbé nǹkan mẹ́ni kí ló gbé ni kí ló gbé ni ó gbé ìmísí ìmísí ọba adẹ́ẹ̀dá ló gbé ni ìmísí rẹ̀ ọba ti bọ́ sí ọ lára báyìí tí o rọrùn fún ọ ìwọ gan tẹ́lẹ̀ ọmọ ìpè kí ni ò rọrùn fún ọ yóò wá yá fún ọ ara rẹ yóò wá jí wá pépé ní ti dáadáa tí ì ṣe láti fi ṣe bàjẹ́ láti fi wórí re láti fi kóre pẹ̀lú bàdẹ́rà bí ìyàwó ṣe ṣe fọkọ rẹ bọ́kọ ó ṣe ṣe fún ìyàwó rẹ bóbi ó ṣe ṣe fáwọn ọmọ náà báwọn ọmọ ilé ó ṣe máa ṣe fáwọn òbí wọn nu tóbi bá dẹni tí ò gbọ́yé ọwọ́ á àgbọ́yé sí wọ lọ́dọ̀ tágbọ́yé bá ti bọ́ sí wọ lọ́dọ̀ responsibility ẹ ju tẹni tí ò lágbọ́yé lọ́nu kí ló fi ṣe ọ̀dẹ̀lẹ̀ fún ọ̀dẹ̀lẹ̀ fún gan ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kí ẹni tó burú jù lẹ́dà tó ṣorí burúkú jù ta fìràhùn fìràhùn á kí ló fi yẹ pọ̀ lọ́gbọ́rú jù lẹ́dà ìbílísì gan tó ló ń dáa jù ta ló ló ń dáa jù lọ bàbá ńlá wa àbí bẹ́ẹ̀ kọ́ Adam sallallahu alaihi wa sallam ṣe bẹ́ẹ̀ dẹ́ ẹ̀dá ọlọ́run ọba bí rẹ̀ ni ṣé ìbílísì sọ pé lọ́n lọ ṣọ́sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kí ni fìràhùn sọ ó ní ayọ̀rọ̀ bukumọ̀lá àlà èmi ni ọba yín tó lókè ọba adẹ́ta bí lóun tó pè lẹ́nu kò sẹ́ni tó sorí burúkú tó síbẹ̀síbẹ̀ àwọn ànábí ọlọ́wọ́n ọba méjì tọ́lọ́wọ́n ọba wọn sí Musa sallallahu alaihi wa alihi atọ́mọ̀ ya rẹ̀ àrùn tí wọ́n lọ jíṣẹ́ fún kí lọ́ba adẹ́dà kí wọ́n lọ lẹ́nu ó ní wàkúlá lẹ̀hú kọ́ọ̀lẹ̀ lẹ́yìn náà tẹ bá déwájú rẹ o <laughs> ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ọmọ sọ gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí òbí rẹ̀ bí àwọn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tani ọkọ àsìkò lè wà tẹ́ ẹ bá jọ wà pọ̀ tẹ́ ẹ máa láàkọ́ mọ́ra yín lórí tọ́ máa yọ̀ tó ò ní ṣe kiri bẹ́ẹ̀ kìí ṣe gbogbo àsìkò àwọn àsìkò kan wà ó pèsè ó bẹ̀rí iwájú rẹ̀ ni àwọn ọmọ yín wọ́n nídìí àránṣe o àwọn èrà tọ́lọ́wọ́n bá ti sí níwájú wọ́n nídìí ṣúgà ẹ ti sí wa ọlọ́run ọbọ̀ òbùkún yìí o ó ti kọ́kọ́ Kila làwọn sọlọ́fù sọ wọ́n ní àwọn ọkọ̀ àwọn àwọn máa ń ṣàwọn ní mẹ́sàn-án mẹ́wàá ni nígbà àwọn bá ṣàdúrà fún wọn tán káwọn tó gba nǹkan lọ́wọ́ wọn báwọn bá sọ pé ọba abẹ́dà ó ṣe dáadáa fún ẹ máa rí ṣe ju bẹ́ẹ̀ ṣe lérò lọ gbogbo bí ìtàbá ti le tó tí yóò ní lé ń bẹ̀ àá kí ni Yorùbá sọ wọ́n ní ọ̀rọ̀ tútù bí wọ́n ṣe kí ni ìmọ̀ ayò ìlàpò ọ̀rọ̀ burúkú sì mú ìmọ̀ ayò ìdà nínú apó péjé ń pa kínní ìdànù ńgbà mo bá pa tán àyànjú ẹ̀ ṣùgbọ́n á ọ̀rọ̀ yìí ó ṣe kí á dáadáa tẹ́ ń ti ṣe bọ́ ọlọ́run ní ìbàjẹ́ èyí tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ tí ìrántí pẹ́ sí ọlọ́run bó fún ẹ̀ sí tẹ́ ẹ bá wá ṣe tán ọlọ́run ní ìdálóyìn láyà ń jẹ́ ọgbẹ́ndẹ̀ àlìkíyàmù àjọ bó jíṣẹ́ náà sàn àṣẹ wọlé ọlá ni àbá wọlé ọlá ó ti àdúrà síwájú bá tọ́ ọlọ́run ó fún iṣẹ́ o ẹni tí ń ṣe é bọ̀ o àìrí ṣe mọ́ ọlọ́run ọba ò ní kọ ojú rẹ̀ sí yìí o a ní bùkátà sí nǹkan bá ní nǹkan bá ní nǹkan bá nìkan mo mọ̀ pé ó rí bákan but a máa bá yín bẹ lọ́run ọba pé kọ́lọ́run ọba ó tètè ṣe ní ọlọ́run kó tètè yá tọ́ra àwọn ọmọ ní bùkátà sí i. àwa náà ní bùkátà sí àdèmọ̀pẹ́yìn náà ní bùkátà kò sọ́kọ tí ó gbọ́ ilé yóò ṣe ni yóò jẹ́ ntù tó bá tiẹ̀ fẹ́ fa tí nǹkan yẹn bá ti fẹ́ torí tí o bá sí nǹkan kò sí ntí kò lè bí ní ní ṣíṣíwàwù ah, ntọ́ bá fi mú ó dín bí akí alifáró. rọ̀dí ẹlá ánì tó fi lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà àṣírà ní iṣẹ́ àrẹ̀sọ̀lọ́lá ilé dá ilé dá ètí nǹkan bá wà ẹnu wa ká lọ fi sẹ́tù nílé tí ilé bá dẹ̀ ti dá fọ́mọkùnrin á tọmọkùnrin tọwọ́ bá kò tí ò rí nǹkan yọ bí ìgbà tó yẹ pé àlùkìyámà fẹ́ ṣẹlẹ̀ kí làá fi jábọ̀ lóko kọba ẹlẹ́dà kọba àbùkún wa a gbọ́dọ̀ mọ ìtumọ̀ tá à ń sọ. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm sọ̀làm fi sọ yìí pé ẹni tó bá sọ pé la ilaha illallah tó bẹ̀ mà túmọ̀ rẹ̀ wọ́n wà lẹ́jà náà a gbọ́dọ̀ mà túmọ̀ rẹ̀. a gbọ́dọ̀ ní yẹ kí ìmúrí ẹ̀ kì í ṣe àlọ́ òdodo ni òsín tó tó sìn àfọba adẹ́dà àwọn òfin rẹ̀ la gbọ́dọ̀ pamọ́ gbogbo ń tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ mú lòun tiẹ̀ la gbọ́dọ̀ ṣe torí pé man ya'si Allaha wa rasulahu kana lahu naru jahannama khalidan fiha ẹni tó bá yapa sí ní tó bá adẹ́dà tó fi mú jìṣẹ́ náà sallallahu alaihi ó ti wà nílẹ̀ fún òye ṣe wípé nǹkan á ṣẹ̀ṣẹ̀ prepare iná ìyá ànámà ó ti wà prepare lẹ̀ fún ìjọba adédàsọ kánàdà ó ti wà lẹ̀ fún. a gbọ́dọ̀ rí mùsùlùmí náà gbọ́dọ̀ jẹ́ tiẹ̀ kọ́dà bíi tàwọn yòókù yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ ní ti dáadáa. yẹ̀kí ó gbọ́dọ̀ ní yẹ̀kí rẹ̀ kí n túmọ̀ rẹ̀ òdodo gbọ́dọ̀ dé sí gbèsè ayé rẹ̀ ọ gbọ́dọ̀ mọ̀ pé ah, à ń tiwa o a ní ń tà tẹ̀ ní gbogbo tá a bá fẹ́ ṣe ó ní bá a sì ṣe. kùnú ọ gbọ́dọ̀ gbà á bó ṣe rí nìyẹn lóòótọ́ kò sí tó yẹ ká sí àtọ́ba adẹ́ẹ̀dà kọ́mọ̀ yẹn lọ́tọ̀ kó jẹ́ kó nílẹ̀ ní gbèsè ayé o <laughs> àwọn amúrọ̀bà wọ́n já wọlé kò sọ́kọ́ ńlé ìyá súnà ni wọ́n bá ńlé kó dẹ̀ <laughs> wọ́n ní kó kó ní ti wá ní tọ́ba ntọ́ba nílé ayélujára òní kúlẹ̀ láìlá ayélujára ayélujára aláwọ̀ ọmọ náà bá bà láìlá ayélujára ayélujára owó òkúlẹ̀ ilẹ̀ o. ntọ́ ti ń jẹ́ àbọ̀ fún láti yẹjọ́ ìtọ́jú wájú lójijì ọdún kan ní ìgbéyàwó lọ́ba làwọn ọmọ náà dàgbà àwọn amúrọ̀bà wa tó wọ́n wá wo òògùn yìí pé àwọn wo lélẹ̀ ṣé ti gbó ọmọbìnrin yìí náà gbóyàwó wọ́n wá ń wò ní pé ah n tó fi gbóyàwó àìwé ní kankan ọ̀gá wọn ni make me leave this one wọ́n bá pẹ́yìn dà owó ní kankan tó lè fi defend ara òun pẹ̀lú tẹ́ ẹ kó dání bọ̀tò ń gbàgbọ́ pé láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá kí lè wò. ó dúró ti tí ó mọ̀ torí pé sẹ̀fún yẹn ní òjè kí tèèyàn yàtọ̀ ká mọ̀ ìpè rà ayé àwọn eléyìí níbi tí wọ́n ṣe é sí wọ́n ní mẹ́tọ̀dù wọn mẹ́tọ̀dọ́lójì wọn yàtọ̀ wọn kàn ṣe kan anyhow. eléyìí gbọ́dọ̀ yìí ni kì í ṣe rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ó ń ṣe nítorí pé láti fi wojú rẹ ọba adẹ́dá nìkan torí bí è ṣe láti fi wojú rẹ ọba adẹ́dá nìkan òun ló máa ń ní èrè àtúbọ̀tán dáadáa láyé ń rí kátó gbangba ọjọ́ gbòǹdàkíá ọmọ páyà bó ṣe ń ṣe torí tọ́lọ́mọ̀ bá náà ọmọ páyà pé à àmọ́ tí ó ṣe àìmọye àwọn èèyàn tí wọ́n ṣe torí ìjọba adẹ́dá kò ronú láti fi mọ́ dán wọn kò sọ pé ìwọ̀n torí èèyàn òun ò ní dán wọn mọ̀ àmọ́yé àwọn ànábì ọlọ́run wa táwọn kèfèrí pàbí ìpẹ́ ń pẹran ta lọ́rùn wọn iṣẹ́ ṣé bọ́bá abẹ́dà ni ṣé kò rí wọn ni bọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe kí a máa bọ̀. a sì máa bẹ̀ wọ́n náà bá wọ́n mi bí àdá má ṣe mi lákúfọ̀tayọ̀ má jẹ́ ọ̀tá ọ sọ wípé ẹni hìn gbogbo orun bá wọn nǹkan kan gẹlẹgẹlẹ ọmọ àbóòrí àrà àtúbọ̀tán ọmọ ṣègbìyànjú èyí ọmọ bẹ́lọ̀ okùn mọ̀ọ́dé déédéé ó yí fèsì kánú náà. ní ìdánù wọn lè ní amanu ashaddu hubban lillah àwọn ni wọ́n ní wọ́n ní ìfẹ́ ọba adẹ́dà ju báwọn kèfèrí ṣe nífẹ̀ẹ́ sí tí wọ́n ń sìn yẹn lọ tí wọ́n ń gbélé ẹ̀rọ lọ. ògbọ́n wọn kò kò sí ní ọ̀ṣẹ̀lẹ̀ ọba adẹ́dà ni òfin rẹ̀ làwọn pamọ́. olówà ní ìcháàtì wọn tọba adẹ́dà ẹ̀ ni wọ́n rán èyí ò nílẹ̀ lọ́kẹ́yìn ẹ̀ẹ̀kẹjọ a gbọ́dọ̀ ṣe kẹfìrí sí gbogbo ohun tó yapa sí tí ò tí ò bá ti láìra ìlọ́wọ́ àwọn àákàn sí a gbọ́dọ̀ tẹ̀lé a gbọ́dọ̀ ṣe circumstances tí a tó lè mú wa ṣe ìlànà òkèrè a wa qalbuhu mutma'innun bil iman àfi tí wọ́n bá jẹ̀yàn ń pa tí ọkàn wa dẹ̀ rinlẹ̀ lórí ìgbàgbọ́ pẹ̀lú iman. eléyìí gbọ́dọ̀ nílẹ̀ maza ajabtumul mursalin kí lẹ fi jẹ́ kí lẹ fi kí lẹ jẹ́ kí ni tẹ́ tẹ́ fi dáhùn ìpè tí àwọn ànábì ọlọ́run ọba tá a ń sí kí lẹ fi dá wọn lóhùn kí ni ánsà yín fún wọn fún ìpèpè wọn èyí tó fún tó fún tó bá dẹ́dà fi fèyìn ọ̀rọ̀ wá lọ́rùn láti dúró láti fi láti fi yanjú rẹ̀ òní gbọ́dọ̀ yìí muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní muhammad rasulullah ìránṣẹ́ ọba dẹ́dà ni kìí ṣọlọ́n kìí ṣọmọ ọlọ́run ẹ̀rú ọlọ́run ni. kì í ṣọlọ́n wọ́n dáwò náà ni kì í ṣọmọ ọba adẹ́dà ọba adẹ́dà ó mọ́ kúrò ju pé kó lọ lọ kí lọ sọ olùwọ́kọ́lù taqadha Allahu walada kí lọ kọ́kọ́ fi dáhùn wọ́n ní subhanahu wọ́n lọ́ba adẹ́dà wọ́n ló bímọ kí mímọ́ máa bẹ fún ikú onírú wọn àbùkù báwọn ọba àwọn èèsà lábùkù ọba adẹ́dẹ́ èèsà lábùkù subhana. ó wá ń sọ fún wa ká fi mọ̀ wípé ọ̀rọ̀ ó máa ń ní consequences níbi tí ọba adẹ́dẹ́ dá ó ní fún tí wọ́n sọ takadu samawat yatafattarna. وتنشق الأرض وتقر الجبال أن داعوا لرحمن ولدا fún tí wọ́n sọ sánmà fẹ́ máa fàyà gbólóhùn yẹn nìkan ó lè mú sánmà fàyà ìdàkejì rẹ̀ kọ́ tó jẹ́ la tó ń sìn kí ló jíṣẹ́ náà àṣọ náà sọ nípa rẹ̀ ó ní lẹ́rù dẹ́rù àkàrí tó ń ṣe mistake dọ́gbọ́n rẹ̀ tó ajẹ́kẹ́gbọ́n yìí nílé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ó ló ní dẹ́rù ẹnu rẹ̀ dúró lórí la ilaha illallah subhanallah walhamdulillah wa la ilaha illallah alhamdulillah wàlá hawla wàlá quwwata illa billahi al-ali al ẹnu rẹ̀ dúró pẹ̀lú istighfar ẹnu rẹ̀ dúró pẹ̀lú sàlátì fún jíṣẹ́ lẹ́sẹ̀lá àṣẹlá pẹ̀lú kíkà kúrà kí ló jíṣẹ́ lẹ́sẹ̀lá àṣẹlá sọ ó ló ní bẹ́rù ó ní yunmuyunmu tí máa ń yunmuyunmu lágbo àwọn màláìkà kí ló rúkọ àfa Lukman bó bá ń ti ń ṣàdìkárì yẹn tó ń díṣe gbogbo àwọn àká lágbo àwọn màláìkà gbogbo àdẹ́ntìtì rẹ̀ tó fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá yòókù àti location tó wà yóò máa hàn sí wọn lókè lágbo àwọn màláìkà kí ni location rẹ̀ tó nǹkan bá wá ṣẹlẹ̀ sí tàbó fẹ́ ṣẹlẹ̀ sí tí ó fi di wípé ó kọ̀ dí dáadáa tó ń ṣe yìí àwọn màláìkà ọmọ òpin kí ló fẹ́ kọ́ di kí ló fẹ́ kọ́ di assistance wo làwọn lè rẹ́ńdà tí káwọn sọ̀kalẹ̀ káwọn wá ràn lọ́wọ́ ni àbí kí ni káwọn ó ṣe àbí ẹni tó bá fẹ́ di lọ́wọ́ káwọn ó mọ ní táwọn ó ṣe pẹ̀lú ẹ̀. قالوا ربنا الله ثم استقاموا ولتتنزل عليهم الملائكة àlà àtàkọ́ fún wọ́n àtàzọ́ la tàbá ti fẹ́ jáde láyé yọ́mọ ṣàlàyé ó ní kí lọ́wọ́ aṣọ ó ní láàánú àwòlíyá okú àwa la gbọ́ lágbọ̀rọ̀ ọdún yín náà tẹ́lẹ̀ láyé nígbà tẹ́ ẹ wà láyé nígbà fẹ́ lọ ní àní kọ̀yìn sí mi àní sáláì pẹ̀lú yín. nígbà tí ńlá ìmáàmù Qurtubi tó ń fi ń ṣàlàyé lórí gbólóhùn pé fàmà bákàtí àléhùn sàmà wal ard wa ma kanu mọ̀nfẹ̀rì sánmà òṣùkú lórí wọn àwọn kan ló ní ọlọ́run bá sọ yìí ilẹ̀ náà ò dẹ̀ sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ààrẹ tí wọn àwọn afá pẹ̀lú olóba pẹ̀lú àgbáyé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sílá àrọ̀ sílá pẹ̀lú ẹ̀kọ́ ó nítorí wípé àwọn kan wà tí wọ́n bá jáde láyé sánmọ̀ ó sunkún ilẹ̀ ó tìtì látara yí pé kí ni ìgbà tí wọ́n wà lórílẹ̀ wọ́n ń ṣe tọ́lọ́run ọba wọ́n ń pè wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń pè wọ́n ń ṣe wọ́n ń pè torí pé wọ́n ń ṣe wọ́n ń pè ilẹ̀ ń dunú wípé wọ́n wà lórí òun tí mọ̀ náà ń dunnú torí lẹ́gbọ́ àwọn màláíkà ó kọ rẹ̀ òye máa wá sábò wọn kí wọ́n sọ pé lágbájá ọmọ alágbájá tí ń bẹ ń bí báyìí tó wà ń bí báyìí ní ìsìn báyìí ó ń ṣe nǹkan báyìí ní ìsìn gbogbo dídí èsì yẹn ti wà ń bẹ̀ dátà wọ́n ti process ó ti wà lọ́wọ́ wọn ọwọ́ akú sọ́mọ ọmọ sunkún wípé ẹni eré tó ń bẹ lórí òun ó ti jáde láyé tí wọ́n ń gbéṣẹ́ rẹ̀ wá báwọn ó ti jáde láyé ilẹ̀ náà mọ̀ sunkún pé a ẹni retí ń tẹ̀hún ní gbogbo ìgbà yìí pẹ̀lú rere pẹ̀lú àlùbáríkà yìí òun náà ti lọ. gbígbónáwó kúfúrú bó ṣe ní ìfẹ́ẹ̀tì burúkú ní gbónáwó kí ni tawhid wal iman lòun ní ìfẹ́ẹ̀tì dáadáa gbogbo ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ gbé ilé ìyé kó sì mọ̀ túmọ̀ tó ń sọ àti tó ń ṣe ọlọ́run bá ní takadu samawati yatafattarna wa tanshaqqu al-ard wa takhirru al-jibal sánmà fẹ́ máa fàya ilẹ̀ ń fẹ́ máa sín àwọn òkè àpáta ńláńlá yẹn wọ́n fẹ́ máa kò dé olùgbọ́ kí wọ́n fọ́ pẹ́pẹ́ kí ló fà á andáwé rahman walada torí wípé n tí ò yẹ ká fi júwe ọba adẹ́dà wọ́n fi júwe rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sílám ni ẹ mú ṣe mí ẹ mú fẹ́ràn mi ní sọ̀rọ̀ sí ní ṣe sí àti ní ròrí bí àwọn tí wọ́n kọjá lọ àwọn wo àwọn nasara àtàwọn Jews àwọn Christian àtàwọn Jews bí wọ́n ṣe ṣe pẹ̀lú ànábì wọn wọ́n ní Hosea ibn Allah Hosea ọmọ ọlọ́run ọba ni àwọn nasara àwọn Christian náà wọ́n ní Isa sallallahu alaihi wa alihi wọ́n ní ọmọ ọlọ́run ọba ni. òjíṣẹ́ náà sàn sílẹ̀ ni ẹ má sọ̀rọ̀ tèmi náà ẹ fi mí sí ibi tọ́lọ́mù ọba fi mí sí kódà ọlọ́run ọba ní kó sọ fún wa yìí pé sọ fún wọn o ní ìnímọ̀ àkọ́kọ́ tí mo bá nímọ̀ àkọ́kọ́ ni lakstakfatu minalakairi wa ma masani su dáadáa tayé oríṣiríṣi hùn ìbá ní jù yín lọ alẹ́ ní tó yẹ pé ọ̀rọ̀ tó ní ó ní dùn ìṣẹ́nà àzán ò ní ìdí ọlọ́run fún aburú kan àbádẹ̀ ti ṣẹlẹ̀ sí mi orí máa ń fọ́ ọ̀nà ọmọ ń ṣòro ọmọ ní ọmọ ń sún ọmọ ń sìk bá bí gbogbo wa náà ṣe ń sìk ó ní tí mo fi ju gbogbo ẹ̀dá lọ ẹ̀pọ̀n mi lé pẹ̀lú rẹ̀ Abdullah wa Rasulu èmi ni mo dúró jùsẹ̀ fún un ni mo sì jù nínú gbogbo ẹ̀dá èmi ni ìránṣẹ́ rẹ̀ kò sẹ́ni tó dúró jùsẹ̀ fún òfin ọba abẹ́dà bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó lè mi ni mo juwọ́ jùsẹ̀ fún fún òfin rẹ̀ ju ẹ̀dá lọ Abdullah kí ló bá rẹ̀ rà sọ lamma qama nígbà tí ẹrú ọlọ́run ọba dìde tí ń pè tí ń sìn àdúrà àlè ìbáàdà tí ń sìn pẹ̀lú kíni pẹ̀lú tó lọ́lá jù nínú táàfin sin náà kíni èyí kí lọ́ba adẹ́dà sọ oní subhanal ladhi asra bi abdihi. mímọ́ ń bẹ fún ọba adẹ́dà kúrò nínú àbùkù tó lè pòpọ̀ mọ́pọlọ yín fún ìlú tá a fẹ́ fún yín toró ju ọpọlọ ẹ̀dá lọ kí ló fi jẹ́ ìlú tó ju ọpọlọ ẹ̀dá lọ kí n dín nínú òru ni amúrìnrìn àjò tó jẹ́ wípé ọjọ́ rẹpẹtẹ ni wọ́n máa ń fi ó tún wá jẹ́ díẹ̀ nínú òru lẹ́yìn lẹ́yìn díẹ̀ nínú rẹ̀ ó gbé ìrìn àjò min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna máa hàlẹ̀wò nínú rí ẹ̀wù ní àyàtìna Allah àmọ́ ìrìn àjò yẹn lọ sí masjid al-aqsa ọba adẹ́dà ní lórí orí ẹ̀wù min àyàtìna láti fi hàn nínú àwọn àmì àwọn ọlọ́run ọba nínú àmì ẹ kí ni ó ju gbogbo àwọn ànábì tó ti kọjá lọ òjíṣẹ́ náà sàn sínú àmọ̀ orí wọn rí Adam Ibrahim eléyìí gbogbo wọn kọ́ máa kí n kí wọ́n máa kí wọ́n máa tẹ̀lé lẹ́yìn. ọ̀gá ti dé akẹ́yìndé bẹ̀rẹ̀ gbogbo ní bí tí nínú òru ló fi jẹ́ pé ńgbà tí tó dé tó ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn kèfèrí wọn láwọn takú rẹ̀ àwọn takú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹni tí ó jèrè jèrè látara àrìn àjò yẹn tí ó sori ibú sori ibú látara ta ló jèrè jù nínú ìrìn àjò yẹn àṣìbí kìlákìbà wọn bí léèrè ṣé ó pẹ́ síbù kéèyàn gbéra níbi kó rin ìrìn àjò láti bí lọ sí masjidul muqaddas níjọ́ kan wọ́n ṣàlàyé ó mọ báwọn ṣe máa rìn báwọn ṣe máa pẹ́ táwọn máa ń fi ṣó pọ́sibù àwọn oníkọ̀ pọ́sibù ara alẹ́ rẹ̀ ń tó sọnù ọ̀rọ̀ yípadà lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló sọ ó ní tó bá wú bẹ́ẹ̀ bó ṣe rí gan gẹ́lẹ́ nì ọjọ́ àwọn oúnjẹ bó bá wú bẹ́ẹ̀ bó ṣe rí gan gẹ́lẹ́ nì kí lẹ́kọ̀ọ́ tá a kàn bẹ́ẹ̀ a lè ní tí a fẹ́ ṣe nínú wa a lè ní plan tiwa tá a fẹ́ lò tẹ́lẹ̀ wọ́n wá ní màmá sọ báyìí láàlá ọ̀sán ọwọ́ àyàpá sí ní tá a fà ṣe kí láà àgbèmí àmùmí sí i àbí ká bì dànù pé a rárá ń tọ́sán yẹn lọ́nà torí pé kí ni man kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu fi amrihi wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún olùgbàgbọ́ òdodo torí implication tí ń bẹ ńlẹ̀ bó ṣe lágbára tó ọba adẹ́dà ní yálà ọkùnrin o tàbódì ọjọ́kùnrin àbójógbìn ni ìdá qada Allahu wa rasuluhu amran tí ọba adẹ́dà bá ti fòfin lọ́lẹ̀ tó jíṣẹ́ lọ́sàlàsílà wá ṣàlàyé rẹ̀ tó lálàyé rẹ̀ tó ṣe àti fífọwọ́wọ́ rẹ̀ yẹn bí ìgbà tó náà ń ṣe kí ni bí ìgbà tó fòfin ni ló fi wá báwọn kìí ṣe wípé òfin tiẹ̀ ọ yapa sí ntọ́lọ́wọ́n bá sọ torí ntọ́lọ́wọ́n bá sọ ní sọ pé litubayyina lin-nasi ma nuzila ilayhim asọ̀rántí kalẹ̀ ni kí wọ́n Muhammad sallallahu alayhi wa sallam kó o fi ṣe àlàyé ìtọ́ba adẹ́dà tó sọ̀kalẹ̀ fún ní al-asl fi ghabati biladi Yorùbá wal biladi tokoro Adam Abdullahi Ali Ilori na fi sọ pé Kùránì ò ṣe é tú àfi pẹ̀lú hadith àfi pẹ̀lú súnà súnà ní máa ṣàlàyé kùránì ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ pèpè ó gbọ́dọ̀ máa ka kùránì gbogbo ìgbà kìí ṣe pé kó máa ka kùránì gbogbo ìgbà gan nìkan àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ ó gbọ́dọ̀ gbọ́yé ó gbọ́dọ̀ mọ tí ń bẹ́ ń bẹ̀ tíra mẹ́fẹ̀ẹ̀fà wo ni Sahih Bukhari Muslim Sunan Abi Dawud sọ́nà nasaayi ibn omaja àti tìrìmìsì kọ́ gbọ́ wọn yé dáadáa yóò fi lè máa lú rẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ ọba adẹ́dà tó lọ́wọ́ bá eléyìí tó bá wá báyìí ó tún lè ṣe báyìí a lè mú báyìí báyìí ni ó tó ọba ní kùránì ṣáńgílítì ọ̀rọ̀ ọpọlọ nù. alukùránì mi ọlá ìbẹ̀rì kùránì ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn oní kùránì ṣangilítì tọwọ́ lọ́wọ́ ọba ọ̀sọ́ pé kùránì ṣangilítì bóòdá ṣe kírun kí làlàyé rẹ̀ bóòdá ṣe gbààwẹ̀ bóòdá ṣe mára súnmọ̀ ní òtù gbogbo ilé ìfún wa. ilé pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí ìfìjẹ́ pé wọ́n ní ìdá qadallahu wa rasuluhu amran nígbà tó bá adẹ́dà bá ṣòfin tó jíṣẹ́ rẹ̀ wá fọwọ́ ewé tó ṣàlàyé rẹ̀ pé bó ṣe rí ni o nǹkan báyìí tó sọ o ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ṣe ni o kí ló ṣẹlẹ̀ nígbà tó bá adẹ́dà ní ká sọ́sọ ìgbà ni pé ìgbà láì lẹ́ka ìgbà báyìí láàkì àìlà aláàsì ìgbà báyìí láàkì mọ́gírì ìgbà báyìí láàkì ìṣá ìgbà báyìí láàkì kò sọ nínú kùránì rẹ̀ but kí ló ṣẹlẹ̀ <laughs> àsìkò ìṣúrù tó màláìkà sọ̀kalẹ̀ ó ń kírun ó ní òjíṣẹ́ lọ́nà àṣálà ń tẹ̀lé àwọn sàábé ń tẹ̀ ìṣẹ́ ńlá sílá àlọ́sílá asiri náà tó ó wá lẹ̀ magrib tó ó wá lásìkò magrib ìṣá ìtó ó wá lásìkò ìṣá àṣùbà tó ọwọ́ lásìkò rẹ̀ ó lọ bá ó tún padà wá ọjọ́ kejì ìgbà tó wá sí fúzù ó yàtọ̀ sí ètò wa lánàá asiri náà bẹ́ẹ̀ mọ́gìlì náà bẹ́ẹ̀ ìṣá náà bẹ́ẹ̀ àṣùbà náà bẹ́ẹ̀ ó wá ní ṣòro ní ṣe kí àwọn agbóni àsìkò àti tètè kílànà àti tètè kílẹ̀nì báwọn àsìkò òun yìí ṣe Very mu fún ìwọ àti àwọn ọmọlẹ́yìn rẹ títí di gbangba ajọ́ ògbóǹde alikiam tí a lè pàdé lọ. sáàrí yẹn kanu koran náà ó fi jẹ́ pé ẹni tó máa ń sọ pé koran ṣàǹgìlẹ̀tì tó ń sọ ni wípé ọlọ́run ọ̀run ó jìṣẹ́ ńlá sílá àlàsánà koran yẹn gan kò ní kókè ẹ̀ máa kì í ṣe koran ní sọ ẹ jẹ́ apá koran tì ló ń sọ yẹn. ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار في أمره ipe kí wọ́n wá ní nǹkan kan o ní tiwọn tí wọ́n fẹ́ ṣe nínú ọ̀rọ̀ wọn là ẹni tó bá yapa sí tí ọba adẹ́dàmú sọ ló ṣe lófin bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm ti ṣàlàyé rẹ̀ ọ̀kadì dẹ́lẹ̀ dẹ́lẹ̀ na mọ̀bílà ó ti ṣìnà ìsìjà tó fojú hàn so Siddiq Akbar olú sọ́sọ bẹ́ẹ̀ mo gbà àwọn kèfèrí ọ̀tá wọn ò fi mọ lórí báyìí wọ́n ní àwọn ó dúró àwọn èèyàn àwọn tí wọ́n bá ọrọ̀ ajé lọ síbẹ̀ kí wọ́n dé káwọn tó fi báwọn ó ṣe takù dáadáa wọ́n wá béèrè wọ́n wá dé wọ́n wá pè wọ́n lọ síwájú òjíṣẹ́ mọ́sálà àlọ́sílẹ̀ wọ́n ní ọlọ́lọ́run ọba mú ẹ lọ sókè ó dẹ̀ dé mọ́sídìdì la Aqsa nà ní mọ́sídìdì la níbi tó ọlọ́ọ̀dẹ́ bóun níbi báyìí ṣe rí ń bẹ̀. inú òjíṣẹ́ lásán àṣìlá ń bàjẹ́. pé kí ni ìtọ́ba adẹ́dà fi hàn wọ́n fẹ́ já òun rọ lórí rẹ̀ torí ẹni tí wọ́n mú lọ nìkan ṣe é mọ̀ pé ibi tí ń lọ ní ó gbajúmọ̀ bóyá ló ṣe fẹ́ mọ́lẹ̀ ọba adẹ́dà ni ó ní ṣíọ̀ wọn ṣíọ̀ ó ṣe ṣíọ̀ sí wọn àpò kí ló fi ṣe ṣíọ̀ ó sọ Jibril kalẹ̀ ó ní ibi tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ yẹn ó gbé rábùsẹ̀ níbẹ̀ ó gbé e sí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam níwájú ó wá ń sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam pé máa wò kó máa sọ fún un. ó wá ń wò ó ní ibi tẹ́ ẹ béèrè yẹn bó ṣe rí ni ibi tẹ́ ẹ béèrè yẹn bó ṣe rí ni ibi tẹ́ ẹ béèrè yẹn bó ṣe rí ni wọ́n wá wòra wọn lójú wọn ò fún mi èkejì tún ní ẹ̀ẹ́ ọ̀dà ibi báyìí kọ́ wọ́n tún gbé yẹn náà wá fún ọ̀yà máa wọ ọmọ ẹ̀jú ẹ̀fọ́ ó wá jú ẹ̀fọ́ tán wọn wá mọ tí wọ́n ṣe tán síbẹ̀síbẹ̀ ń tí ò ní gbà ò ní gbà so ńgbà tọrọ òjíṣẹ́ náà sàrà sálàmù orí bá wọn ìwọ tó wá jẹ́ dá ìyà tó ń pè tó ń wá wò wípé wọn ò gbọ́ tiẹ̀ ó ní kí n ti jẹ́ ká lọ́ fún bíjọ́ tó gbogbo àwọn èèyàn ló gbà fún òjíṣẹ́ náà sàrà sálàmù kọ̀rọ̀ ọ̀yà nínú èdè rẹ̀ ní wọn gbà àwọn tí wọn gbà fún ọgbà fún kí ó ti pé wọn gbà fún nìkan wọn gba sàtífíkẹ́ẹ̀tì nìkan tó lọ àbúrò àbísẹ́kọ̀ bó jìṣẹ́ dáadáa. ah nígbà tí ọba adẹ́dà sọ fún mi pé ó pèsè síta tó pe gbogbo wọn jọ tó ń ṣàlàyé báyìí lélẹ̀ báyìí lélẹ̀ báyìí lélẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ là ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tọ́wọ́ bá dé dàpá aláṣẹ pé wà á ń yí àṣírà tẹ́kẹ̀lẹ́ àkọ́bí àwọn tí wọ́n súnmọ́ ẹ tí wọ́n jára lé rẹ kọ́ pè wọ́n sí pé sójú ọ̀nà kí lọ́wọ́ bá dé dà fún wọn ó ṣàlàyé fún wọn pé wọ́n pè wọ́n ó ló dìde lórí. hal li hadha jama'atana tí ẹni tó fi pè wá jọ nì jọ nì nítorí pè wá jọ lé lórí nì àwọn rò pé ṣe tán ó ti tán lára rẹ̀ ní àwọn rò pé nǹkan mi ló gbà fún tí ó pè á fún mi tábìlẹ̀ kó ló bá fún ọ òjíṣẹ́ musa asilam èyí dáhùn dáhàyà èyí dáhùn tó o bá ti jẹ́ mùsùlùmí yàtọ̀ sí ṣùgbọ́n art káwọn èèyàn má bàa ṣìnà tó máa ṣàlàyé báyìí báyìí báyìí báyìí but kó o wá sọ pé o fẹ́ máa dìfẹ́ǹdì ara rẹ ìfẹ́ inú ọ̀wọ́ wọ́n dìfẹ́ǹdì ara rẹ̀ fìlẹ̀ fọba adẹ́dà kó dìfẹ́ǹdì rẹ̀ kí ló ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà yẹn dìfẹ́ǹdì ara rẹ̀ ìgbà tí wọ́n sọ báwọn fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ta ló dáhùn Allah ó ní tabbat yada abi lahabi wa tab kí ló mú di ṣe àyànkókó nàkí sójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí ọlọ́rọ̀ ó bímọ tó pọ̀ ó ní gbogbo téèyàn máa fi sọ pé yes I've right. ọlọ́run bá ní máa àrùn náà àrùn máa lóhùn wà máa kásàbà ọ̀rọ̀ tó ní o àti gbogbo ohun tó achieve kò lè kó lọ nínú ìyà fi jẹ. kí wọ́n á ní paríparí rẹ̀ ó wá gba certificate kí ni certificate ọlọ́run bá ní sayosla náírà yóò wọ ní kì í wá ṣe ní ordinary inú gáàtẹ́lẹ́hàb inú tí ń jó bùlàbùlà. kò ní í dáwọ̀ wọ́n múra àtùwù hàmẹ́lẹ̀ àtàlàtà àtìyàwó rẹ̀ tí wọ́n jọ máa ń kó nira bá òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ wọ́n máa rédè wọnú alárédè ni wọ́n nínú inú. kọba adẹ́dà sáwa náà alárédè wà lìjẹ́nà báwọn ṣe gba tiwọn yẹn bẹ́ẹ̀ làwọn kan náà ni wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí ẹ tó lọ òjíṣẹ́ náà lọ́wọ́ sọ́wọ́ ní anabi ìlìjẹ́nà gbogbo àwọn anabi ọlọ́run bá wà nínú ọgbà àlìjẹ́nà wà sídìkù fi jẹ́nà Abubakar sídìkù wà nínú àlìjẹ́nà wà ṣẹ́yìn ìlìjẹ́nà gbogbo àwọn tí wọ́n kú sójú ogun wọ́n wà àlìjẹ́nà ó bẹ̀rẹ̀ sí tó kò fi máa níbà Abubakar fi janna Umar fi janna Usman fi janna Ali fi janna Abu Ubaida Abdurrahman bin Auf bẹ̀rẹ̀ sí káwọn bá kìí sẹ́yìn nìkan ó láwọn tí wọ́n jagun Badri màláìkà sọ̀kalẹ̀ ó sọ fún ọ̀run wípé àní gbogbo tó bá wù ẹ́ máa ṣe láyé ẹ wà lè jẹun ní wọnú torí kí ló fà àwọn ni wọ́n fi wọ́n fojú iná tí àwa fi rí islam sí ló fi dọ́dọ̀ wa tí wọ́n bá pẹ́ ìdájọ́ náà lọ́hùn bóyá làwọn ò fi rẹ àárín nǹkan kan gbọ́. òjíṣẹ́ náà asọ́nà mi sọ pé sàádé mi sàádé mi mò ń kì í nílò ẹnì kankan ò gbọ́dọ̀ tẹnu àbùkù bá sàwọn sàádé o torí èéfín tó tó òkè Uhud ní gold èéfín ṣe sàrà fún ọba adẹ́dà kò ní tó ìdajì múdù táwọn sàádé mi fi ṣe sàrà ká ìdajì múdù ẹ kọ̀m̀píà pẹ̀lú òkè Uhud ẹ̀yìn tá àwọn tá a bá lọ sí àjò ọ̀sádìí ọmọdé náà orúkọ òkè ṣe rí múdù ìdajì múdù kan mélòó láàrin nínú òkè ò ṣáàní millions bẹ́ẹ̀ tí ọ̀gá máa súnmọ́ billions ní wàpà múdù kan tí wọ́n fi ṣe sàrà ó ju òkè múdù ní góòdù táwa fi ṣe sàrà lọ torí pé kí ni torí pé bá adẹ́dà gbà fún wọn wọ́n fojú winá ló fi ń kìlọ̀ ìdá zikira asahabi fa amsiku tí ẹ̀ ń bá ti ń dákọ̀ àwọn sàádé mi ẹ̀kọ́ nuró because tẹ́ ẹ bá ti ta sí mi ẹ ta sí mi tẹ́ ẹ bá ti ta sí mi ẹ ta sọ́ba adẹ́dà ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfẹ́ òjíṣẹ́ lásàlá àṣàlá ara àfẹ́ rẹ̀ ní wípé ká fánà àwọn aráalé rẹ̀ a gbọ́dọ̀ tánú àbùkù bá pàápàá jùlọ ẹni tó ń gan fẹ́ràn jù nínú àwọn aráalé rẹ̀ wọ́n ní ta ló fẹ́ràn jù ó ní Aisha wọ́n nínú ọkùnrin kọ́ ó ní bàbá rẹ̀ ẹni tó bá fẹ́ mọ̀ tílé ayé kó náà jẹ ní ọmọ tánu àbùkù bá wọn torí ẹni tí máa ń tánu àbùkù bá wọn kò ní tán bẹ́ẹ̀ ni ìlú àwọn sàbí yòókù bẹ́ẹ̀ náà ni àwọn tàbíì àwọn tàbí tàbí torí pé kí ló jíṣẹ́ lásán àṣálàm sọ wọ́n ní ta ló dáa jù lẹ́dà ta ló dáa jù lẹ́dà kò gbọdọ̀ gbé pamọ́ ó ní àná èmi kò sẹ́ni tó dáa tó yìí nínú ẹ̀dá ni mo fi jẹ́ àríkọ́ṣe fún gbogbo ẹ̀dá kí lọ́ba adẹ́dà sọ ọ̀nà laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa ti ń bẹ fún yín látara sallallahu alaihi wasallam kìí sì yín nìkan ó ní in kuntum tuhibbuna Allah tẹ́ ń bá ń fẹ́ ọba adẹ́dà èyí ni pé tẹ́ ẹ bá fẹ́ kọ́ ba adẹ́dà ọ̀fẹ́ mọ̀ yín ṣe mọ̀ pé ṣú kí ni ọ̀rọ̀ Qur'an kí ni ìtumọ̀ rẹ̀ tọ́ba adẹ́dà bá fẹ́ rìnyà yóò bu ẹni tí ń fi ń sọ̀rọ̀ ojú tí ń fi ń ríran etí tí ń fi ń gbọ́rọ̀ ọwọ́ tí ń fi ń gbà nǹkan kì ṣe yẹn nìkan ìtumọ̀ yẹn ni wípé yóò máa ṣe àdúgbò bí àṣà Yorùbá ògùn tó bá dáwọ́lé ọlọ́run ọba lọ́wọ́ sí kí dẹ̀ Yorùbá sọ wọ́n ní adùn sí gbòǹtọ́ba adẹ́dà lọ́wọ́ sí asòro ṣe ní tí ò náwó sí. ntọ́nà bàbá ti fẹ́ràn yóò ṣe máa rí mi kì í ṣe èmi nìkan. ó ní <laughs> gbogbo ń tó bá tọrọ lọ́wọ́ òwò fún gbogbo tí ò bá fẹ́ kó ṣẹlẹ̀ sóhun òun ò ní ojú ọ̀ṣẹlẹ̀ sí ziyada kan wá wá àwọn àfa àkọ́kọ́ fẹ́ títí kò ṣe tìlà ọba adẹ́dà ni kò sí tóun tí máa ń lọ́hùn lára bíi kí àsìkò ẹrú òun tó ń ṣe tòun báyìí tó bá tó ó ti yẹ kó padà sọ́dọ̀ òun òun ò fẹ́ bànújẹ́ ọ̀dẹ̀ fẹ́ kú. àsìkò rẹ̀ ti tó kò fẹ́ lọ ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ni ntókè rẹ̀ torí pé gbádùn omi bẹ́ńdú bọ̀ torí yìí pé ó kórìíra kóòrùn ó lọ yẹn ọba adẹ́dá ọ̀fẹ́ tó kórira torí pé fẹ́ràn rẹ̀ ọba adẹ́dá ń lọ́ra kò fẹ́ mú lọ ó ní kò sí tó máa ń lọ́hùn lára bí ẹrú ohun táti sìnkú rẹ̀ ti tó ṣùgbọ́n tí ò fẹ́ lọ sọ ara la tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń rán màláyíká kú wá bí èèyàn ni sẹ́ni tí ó bá fẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n wá rán sí nàbí ìlà ìmọ̀sà sallallahu alaihi wa alihi bó ṣe yọ sí báyìí wọ́n ní wọ́n gbẹ̀mí rẹ̀ ó wá níwọ̀n èèyàn kí ni nàbí ìgbà tó rí pé ẹni tó ń yọ lójú ó disappear òun ò rí ló bẹ̀ wọ́n á fura pé à eléyìí èsì kìí ṣe wọ́rìjú kìí ṣe pé purọ́ pàtí bọ́ síwájú ẹ̀ tó ní èmi ni màláìka kú wọ́n ní kí n wá gbẹ̀mí rẹ̀ ìwọ ni màláìka kú ọ̀ wá gbẹ̀mí mi ló bá disappear ah òdodo ni màláìka kú wa lọ bójúṣe bá ọba adéda ẹrú tó ọ̀nà mi sí kò fẹ́ kú ṣebí ń tá lóṣù ti ṣẹlẹ̀ kìí sásìkò tí wọ́n rán sínú ló padà ṣẹlẹ̀ mọ́ ó ti ṣe gíní ó ti lọ lára torí pé gíní kò fẹ́ kú kí lọ́ba rírà sọ wọ́n ní kó bu tí ń bẹ níbi rẹ̀ iye òǹkà tí wọ́n bá kà ń bẹ̀ kó fi kún ọjọ́ orí rẹ̀ àṣẹ mọ̀fá nàbí ọlọ́run wa ni ìgbà tí màláìka kó wá jíṣẹ́ fún ó ní ìgbà tí mo bá bu omi ṣé yẹn ò ní tán ni tọ́ba wa tán kọ́ kí ni ó ṣẹlẹ̀ ṣe bí ìpadà lọ náà ni ó ti yá. pẹ̀lú àwọn asanid tó jẹ́ pé zahab ó fẹsẹ̀ nílẹ̀ kóòrò àwọn èèyàn wa èrè èrè ṣùgbọ́n ètò sánàdì bá ti wà jẹ́yìí tí gbogbo ẹ̀ kóòrò ó ti di bí kíni ó ti di bí àyà Qur'an ló fi jẹ́ pé ntẹ́yìn wọn máa lé ní wípé ìfikọ́lọ́ba kéèyàn di àyànfẹ́ ọlọ́run ọba kò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀dá kò wá pọ́sibú àyàfi kíni fattabi'uni àfi ká tẹ̀lé òjíṣẹ́ náà sílára ọ̀sán. ìròyìn rẹ̀ ìsọ̀rọ̀sí rẹ̀ ìṣesí rẹ̀ gbogbo bó ṣe ń ṣe ní gbogbo àwọn àkáàrí yẹn afẹ́ yàgbẹ́ afẹ́ tọ̀ afẹ́ jáde afẹ́ sùn afẹ́ jí gbogbo yẹn tó ń bá ń ronú lé lórí bó o fẹ́ sùn gbogbo àwọn àkáàrí tí wọ́n ní kó ṣe tó ń bá ń wò tó ń bá ń ronú lé nínú ìtumọ̀ wọn wọn náà mọ̀ pé kò sí nǹkan kan nínú ayé. wọ́n bá dẹ́dà ẹ̀kẹ́ mi ni mò ń gbé lélẹ̀ nísìnyí o mo fẹ́ sùn tó o bá kádàrá pé yìí ní jí mọ́ sàánú mi tó o bá wá pé ìwé jì sí mi nínú àwọn àyànfẹ́ rẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àmọ́ iye tí ò níbi sùn sí èmi ló ń sùn sísùn ni mo wá ń sùn o ta méjì rẹ o <laughs> gbogbo oríṣiríṣi ìròyìn báwọn tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ìrònú ìṣesí gbogbo kọ́ ọmọ ẹjọ́ kó dá lérí bí ọba adẹ́ẹ̀dá ṣe fẹ́ ó ṣe ń wá kó ní jẹ̀dí. ọgbọ́dọ̀ ṣe mú ọ̀túnwọ̀sí fattabi'uni yuhibbukum Allah ọlọ́run fẹ́ràn kì í ti pé wọ́n fẹ́ràn yóò fún lẹ́kùn tó nà bẹ́kùn wọ́n forí ẹsẹ̀ jì wọ́n mú wà lìjẹ́ náà tẹ́ ń fẹ́ ó fi jẹ́ pé gbogbo òṣè sí fúyàwó wa fáwọn ọkọ wa fáwọn ọmọ wa fún bá òun láàfin jọ kí ni àná fún wa lè sọ òdára àná ó ní kò skóòbù òun gbogbo òṣè sí rẹ̀ tó máa ń bínú sóhun tó máa ń tí ò bá fẹ́ kó o ṣe nǹkan ó ti òun ti mọ bẹ́ẹ̀ bá dẹ́dà fẹ́ torí káfílẹ̀ wàlìjánná. bí adaran jẹ ni tí ń daran lẹ́gbẹ̀ẹ́ ọgbà oko oko tí wọ́n fi ọgbà sí tí wọ́n tagbara tọ́ ọba ti jẹ́ kó súnmọ́ kí ló ṣẹlẹ̀ ẹ́ àwọn tí wọ́n bá lóko tí màálùú ti ṣe ní ọṣẹ́ rí ó yẹ kí wọ́n mọ̀ ń tà ń sọ yìí Abu Usman Abu Khadija màálù eré ewé nǹkan jẹ ní eré kókó jẹ kí ló rò pé máa ṣe wọ́n jẹ tìbòmù tìbòmù wọ́n jẹ wọnú rútu rẹ̀ tó o bá dé ibi oko yẹn ó gbé àkùrá ni wọ́n bọ̀ síwájú ajọ́rọ̀ lásìwọ̀n báyìí pé wọ́n láàyò wọ́n dákó ń bírí oko wọ́n ṣèwọ́ tó o búra pé wọ́n dákó ń bírí lọ́wọ́ àmọ̀ pé ó pè rẹ ni subhanallah tá a bá rí ibi tí màálù ti ṣe ọṣẹ inú máa ń ba àwọn olóko nínú jẹ́ táwọn náà fọ́n bọ̀ yìí pé ó ti pa àwọn sáyé àti káwọn náà pa ọ́ tí mo bú wàhálà màálù ọ̀jẹ̀ kanlẹ̀ ni ráúráú tí gbogbo tí gbogbo ọ̀jẹ̀ ráúráú torí pé kí ni kò sí tí ó lè rìn wọ́n bí ìbá ṣe koríko ẹ̀mí ó fẹ́ ń tó easy ń tó fẹ́ freedom but freedom yẹn ìpanu sẹ́gbà àwọn túmọ̀ ìlú lẹ́ni sọ kí lọ́sọ̀ lẹ̀ sóko olóko ìṣẹ́nà lọ́sọ̀lá bí adarun jẹ ní lẹ́gbẹ̀ẹ́ oko olóko tó o bá filẹ̀ ẹ̀mí ọ̀jẹ̀ ẹ̀mí ọ̀jẹ̀ ọ̀run yóò ṣe bàná yóò destroy òjíṣẹ́ náà àṣọlá wa sọ wípé gbogbo ọba ló ní àgbàlá àlá rẹ̀ o àlá ọlọ́run ọba ó ní àwọn tó ṣe léèwọ̀ má débí má débí má débí má ṣe léè torí wípé kó o má bàa destroy ẹ̀mí rẹ ni torí tó o bá destroy ẹ̀mí rẹ ìgbésí ayé rẹ ti dàrú ó ní lè function mọ́ àzèyàn as ẹni tó jẹ́ kó jẹ́ àríkọ́ṣe dáadáa fún ọmọ èdè nìyẹn. kí ló òjíṣẹ́ náà sí làwọn fi parí rẹ̀ ó ní àlà ẹ̀tẹ́tẹ́sí kẹ́ẹ̀dọ̀ ìnẹ̀fìlìdẹ́sítì mọ́gàwá bá a ṣí ẹran kan ń bẹ nínú ara ọmọ ẹ̀dá ènìyàn insalahat tó bá yanjú gbogbo ara ni ó yanjú tí ò bá yanjú ara ìdádùn ò ní yanjú o ọ wá ní ẹ tẹ́tí sí kẹ̀ẹ́dúgbọ́ ṣé ẹ mọ bá ṣe ẹ̀rìn ẹ̀mí ni. àdúrà òjíṣẹ́ lọ́sàn àṣílá náà láti parí ọ̀rọ̀ aláàmà àti nufusana taqwa wa zakkiha wa anta khayru man zakkaha anta waliyuha wa maulaha aqsim lana min khashyatika ma tahulu baynana wa bayna ma'asiyatik wa min ta'atika ma tuballighuna jannatak wa min al-yaqin ما تهول به علينا مصاهب الدنيا ومتعنا يا ربنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحيتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيباتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا اللهم آتنا في دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن شاء الله الكريم ọ̀rọ̀ nípa ẹ̀mí wa bó o láṣẹṣe sí a máa bọ̀rọ̀ lórí rẹ̀ next week insha Allah al-karim a gba àwọn ìbéèrè bíi mélòó kan kó tó di pé yàrá wọ́n lè fẹ́ láàfá bíi mẹ́ta péré la gbà next halkọ́ a fi béèrè ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a wá fi béèrè parí rẹ̀ kọba adẹ́dà ṣọ́ àjùgbà náà lọ yá bá Khadija Khadija. ara tẹ̀rọ rẹ̀ òjò wó lọ. جزاكم الله <laughs> inna lillahi wa inna ilayhi raji'un ọ̀kan wa nínú àwọn ọmọ ya wa ní obìnrin ó ti rẹ̀ ẹ́ fúngbà kan láti gbà kan bọ̀ àǹbẹ̀lẹ̀ ọba kó fi rírẹ̀ yẹn kó fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ nínú àkọọ́lẹ̀ ọba adẹ́dàá wọ́n ló jáde láyé nísìn ìyẹn ìyàwó afa Harun ọmọọba ìṣẹ̀rì a fẹ́ béèrè báwo lètò jẹ̀náza ká fi mọ ipa tí a máa kó lórí rẹ̀ náà báyọ̀ gbà tó ń fi bá ń fi béèrè pẹ̀ṣẹ̀ máa máa pè é. Dziękuję. سبيل الله ẹjọ́ ẹjẹ́ ká bá sí ohun tí wọ́n ń gbé káàkiri kọ́lọ̀ bá kó sanwó sanwó. náà ní bàbá tó ń dúró kí àwọn ṣe fọwọ́ kí wọ́n fi gba ìbéèrè náà ṣé wọ́n ní ká tún sọ fáwọn ìyá wa lókè pé àwọn ọmọ tí wọ́n wà lọ́dọ̀ wa pé ká tó wọn dáadáa kíní tí yóò wà ní àárín méjì so wọ́n ní ká ṣọ́ra kí ọmọ kan má lọ ṣeré ní ìtòsí ibẹ̀ kó má di wípé yóò rí bọ́ àwọn speakers tí wọ́n sì gbé síbẹ̀ yẹn náà wọ́n ní ká ṣọ́ra kó ń lẹ̀ kí ó lọ wọlé wọn ní wọn rí. wasallam, is it um, the child of Anabi Adam? Alhamdulillah. The question of my son is that is Prophet Muhammad sallallahu alaihi wasallam is he a child to Prophet Adam? Yes. Why? The Prophet Sallallahu Alaihi ﷺ said, min Adam wa Adam خلق min تراب all of us we are progenies we are offspring of Adam and Adam was created from dust that is what he said and the Prophet ﷺ said Prophet Adam he said Adam was the prophet to whom Allah talked Allah spoke to him directly that's what the, the Prophet ﷺ said when Allah subhanahu wa ta'ala told him to come down with his wife sallallahu alayhi wa sallam Allah said bitu minha jami'an ma يأتين لكم مني huda, فمن tabi'a هدايا فلا خوف عليه ولا هم يحزنون Another verse says, وَمَنْ تَبِعَ هُدَيَّ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى When Allah told Adam and our mother, sallallahu alayhi wa to come down, He said, When my guidance comes to you, whosoever amongst you follow my guidance will not go astray and will not be wretched. In another verse, he said, Will not go astray and he will not be sad. That guidance started from Prophet Adam. When the after him, when he died, the guidance which he left behind, people were following it, but after some times, people deviated. They left the guidance. Then Allah sent another prophet to revive yes the lesson and the message of Allah after that after sometimes when that prophet dies died people will deviate again Allah will send another prophet again sometimes he will send more than one prophet at a time like during the time of Lot That is how it was coming until got to the time of Ibrahim sallallahu alayhi wa alayhi. He built Kaaba. That is Prophet Ibrahim. He rebuilt it. It was the evidences show that that was the first place aha, of mankind. Prophet Ibrahim sallallahu alayhi wa alayhi rebuilt it and he prayed, Oh Allah, send amongst them a prophet who will guide them to the truth. And that is why the Prophet Sallallahu Alaihi Wasallam used to say, I am the fulfilment of the prayer of my father Ibrahim. That is, that is dua that Allah should send among them prophet. That person being sent is Prophet Muhammad sallallahu alaihi wasallam. After Ibrahim, some other prophet came. Musa, Isa, until it come when people leave the, left the path again Allah now sent the Prophet Sallallahu wasallam. by the time Allah sent the Prophet Sallallahu wasallam, the world has become one in all forms of deviation The deviation in Mecca is the same deviation in Oyo State. It is the same deviation in Brazil. It is the same deviation in India. And no, you know, when a disease has the same symptoms, what do you doctors say will be the medication? When you have people suffering from various diseases but these diseases have the same symptoms what do you do you prescribe the same antibiotics because the manifestation is caused by one thing so the diseases of mankind was as a result of not following a comprehensive guidance revealed from heaven Allah now sent Muhammad sallallahu alaihi wasallam as the medicine to that that is why Allah subhanahu wa ta'ala said with him he said rahmatan lil alamin is a mercy to all creations to do to the alamin to the worlds Not only that, Allah subhanahu wa ta'ala said, Linnasi kafa is for the whole of mankind. Those in Brazil, those in Nigeria, those in India, those in all parts of the world. That is, if they follow his, mes his message, the solution to the problems will they attain. May Allah make it easy for us to follow that solution. So by that, Prophet Muhammad wasallam is a descendant of Prophet Adam. Now, are you okay? No. Jazakumullah khairan. Kí ẹ tó dìde sá. Wọ́n ní kí adúgbò lọ́wọ́ àwọn ọmọ